Praise God. Hallelujah. kí mo lẹ́nu ẹ ti ṣe. kò sì ní lè dá ogun jà láyé kẹwàá rántí pé nígbà tí wọ́n bá kọ́ ọmọ twenty three years yóò máa lépa ẹ̀mí yín láti pa because ogun ni bẹ́yìn ọba kú wọn ò ní wọn ò ogun ẹ̀ so mo ti rọ́ ọmọ tó sọ pé ẹ sọ fún bàbá mi bó ti tó kú kọ́ máa lọ tó ṣe tó bàbá ẹ má gbàdúrà fún mọ́ pé kó yè ẹdí ó kú so torí ó fẹ́ gorí àkàbà òsì ní rí lò ọgbọ́n rẹ̀ wò ó ọlọ́run la fi gbé ayé ọgbọ́n la fi tẹ̀ síwájú kọ̀sọ́gbọ́n lórí ẹ wọ́n ní òjìyà ọlọ́gbọ́n àti ṣẹ́ praise God hallelujah ohun tó sọnù nù ìjọ ọlọ́run lónìí kì í ṣe wà mímọ́ o ẹ̀mí mímọ́ lọ sọnù tí ò bá ti sẹ́mi mímọ́ ìwà mímọ́ ò lè pé láéláé mo lo tẹ̀sí fẹ́ ṣe àìmọye àìmọye bọ́tù ní jana ní december so january mo mọ eléyìí o mi ì tó mú mọ́ àárọ̀ january yóò ti bẹ̀rẹ̀ praise God. hallelujah. a mi ò ní para mi ẹ wo ẹ bá mú láńkó ìwá ó tún bẹ̀rẹ̀ ẹnu twenty twenty one twenty twenty two àìmọye ẹni tó ti bà yé rẹ̀ jẹ́ láti nineteen ninety one yóò dára fún wa o èèyàn ò lè gbégbé ayé ìwà mímọ́ láì ṣàgbára ẹ̀mí mímọ́ praise God hallelujah yóò dáa fún yín yóò dáa fún yín àwọn àwọn ẹ̀rí lẹ̀ ń wò wájú yín yẹn àwọn ẹ̀ àwọn kí ni mo pè é àwọn ẹ̀rí lẹ̀ ń wò wájú yín yẹn kan ní jó yìí tó bá conduct kọ̀sẹ́ni tó lè kọ̀sẹ́ni wa tí ó dúró àwọn ẹ̀rí nìyẹn àwọn tí tẹ bá ń wábi tí ògo sọnù sí hmm. sáà lọ bojì ògo ti sọnù bẹ́ẹ̀ lọ rẹ́rẹ́rẹ́ torí pé kò sí agbára ọlọ́run tẹ bá ń wá ibi tí ó tún kù ẹ lọ gáràjì níbo mo ní kẹ́ ẹ lọ tẹ́ bá ń wọ ẹlẹ́kẹta ẹ lọ polygamy èmi yẹ pè ní pollute pollute gamy family àwọn tí wọn kóbìnrin jọ ibi tí ògo sọnù sí nìyẹn bí òun warapa bí olówó bí ẹni tí wọn máa wòran darandarandarandan torí wọn ò fọ́ lójú ṣùgbọ́n wọn ò ní jẹ́ ọ láwọ̀ mọ́ gbogbo ẹni tí ó bọ ẹ kàlélúyà kẹsọ lọ́rùn. amen. Baba, kan gbogbo wa mo sì rántí wọn dáadáa màmá sì màmá sì wà nù sí olúwa lọ́dọ̀ wa ń bí màmá màmá àbàdàn tí wọn lọ mú jọ lọ sí kìnní tí ọkọ wọn ṣẹ̀ṣẹ̀ kú yẹn mo máa ń gbàgbé orúkọ màmá yẹn ẹ olóyè dé god bless you ah, ẹ ti yà á mọ màmá bí akatidé mo ní màmá oyún ń bẹnu yín ọlọ́dún méje seven years ọkọ gan ò ní láárí ìyàwó ò ní láárí praise God hallelujah yóò dáa fún yín ó ní bá mi mi ní kádàrà bí ṣe bá kú mu ni ó lè bá kú ọjọ́ tó máa bímọ sí orí ilẹ̀ àánú aṣọ ọlọ́kù ẹ̀ fàyà báyìí tí a fi kó ọmọ ńlẹ̀ ọlọ́run wà bíi tàtijọ́ kèése ẹ̀rí baba alábalọ́lá mọ̀ bọ́ sọ ẹ̀rí àkókò yìí ọmọ tí ń jó wájú yìí tí ń jó tí ń ràn wíwí kòtò yìí èyí o ẹ̀yin tẹ́ ẹ bá mọ ìwò olódù ọba èyí o èmi ọmọ iye tó lò lọ́jà o tó fi sinwin láyé ẹsẹ̀ lè láti olódù ọba tí ìyanu church agbára ọlọ́run nígbà ni ní ọlọ́ṣẹ ibi ó ti gba ayélu nù ibi ó ti bímọ bó ṣe wà yẹn ó ti iṣẹ́ tí ń ṣe lẹ̀ ń wò yẹn orin làwọn yẹn àwọn gbèsè yẹn nínú ni Eh? wọn ní wèrè bá wọjà kì í sàn kì í sò kì í sò tọwọ́ agbára Ọlọ́run bá wọnú ẹ àánú ló kù tí a máa bẹ̀ káwọn bàbá bá lajú àwọn ọ̀dọ́ sì pa agbára àwọn àdọ́ náà sì rèé borí dúró gbogbo àti nkanrin iná ìwo ni òbúrò rí wèrè rẹ tó dé ń wa lórí o bọ ọba burú mi ní pé o burú ń sàmọ tẹ̀lé ẹ títí títí torí because ọlọ́run wà láàyè tí n bá ń bọ̀ lọ́ọ̀kan báyìí máa yọ lọ́ọ̀kan nù lé mi àwọn ọmọ mi á dákẹ́ má wọn wojú ìyá wọn ẹ máa sọ̀rọ̀ yín lọ àní rárá o ẹ jẹ́ n fóun bẹ́ẹ̀ ṣẹ́jú kan wọ́n tún ti bẹ̀rẹ̀ ọ̀tá kí n máa wá dayọ̀ lọ́rùn sẹ́mi náà mo bu wá ẹ̀ èmi gán bẹ́ẹ̀ lè so ẹ̀mí mi lẹ̀ mi ò tiẹ̀ owó ẹ̀mí mímọ́ mi ò fi ọmọ twenty two years láti rà pàtà yìí o tá a ti ń wò lójú ràn a lọ orí òkè kan àpáta ńlá ni ọ̀pẹ̀lọpọ̀ ń bẹ̀ lọ rẹ́rẹ́rẹ́rẹ́ twenty two years bàbá wa thirty five sí bàbá bàbá wa Bádégẹ̀sì twenty two years ẹ wá gbà wá o ẹ wá gbà wá o èèyàn two hundred and forty forty ló ṣèrìbọmi ní january ọdún níbi tá a wà yìí two forty títí dé àwọn tó wá láti Canada ẹ jẹ́ àgbàdua ọlọ́run wà bíi tàtijọ́ ọmọ kan wọ́n gbé wá lọ́lọ́sẹ̀ ó gbé sáyà báyìí ẹ̀yin disciple ẹ̀ dì mọ́ mi ọlọ́run jí ó rìn ọmọ ọba ní o ọlọ́run jí ó rìn ọba àwọn ọba ọ̀yá ọ̀yá fẹsẹ̀ rẹ̀ kanlẹ̀ ọlọ́run jí ọmọ ọdún méjìlá brilliant ọmọ tó dáa jù over first over first over first láti kìntagati títí tó fi fẹ́ jáde promotion twelve years ó ti fẹ́ jáde látòrí dé ìkànnì ẹsẹ̀ lọ paralyze nínú òde stage èmi kọ́ mọ sọ́dà ọ̀rọ̀ yọ ọmọ oṣù kẹfà tó débi máa lọ ọkọ ẹ ní òun ọ̀fẹ́ lọ fẹ́ lómi ó ní ẹjọ́ lọ fẹ́ lómi mo ti rí mẹ́ni iṣẹ́ ìyanu ń bì bí ọba ti lè ṣe ibi tí wọ́n kù sí mo dé praise God hallelujah. Ah, tí ẹ mọ bí mo ti wá bàbá adébóyè ti gbé ọmọ yìí jójójójójó kò ṣe kankan bàbá adébóyè ló ní wá sí èsì tó bá dáa lọ àbí kí ló tó wá kíni lọ. sí èsì tó bá dáa. orí ìyọ̀jùmọ̀ yóò tú sílẹ̀ ọ kò gbé lọ sí mọ́dálẹ́ bèbí agbára dojúmọ́ bàbá lo agbára praise God. hallelujah. kí ni à ń ṣe lọ́tọ́ ọmọ yẹn fi dìde ta lọ́rántí. àwọn ẹni eh, kò yà á jù nùjù lọ ẹ program tá a máa ṣe nùjù wòlíì lọ́ba dìde kọ̀sẹ́ ni ọgbà tó wà fún kìí ṣe ẹ̀kẹ́ ìsàmẹ́ ìjọ mò ń sọ̀rọ̀ yẹn mò ń sọ ní ẹ̀kọ́ta ta lọ́ rántí mirekun mò ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ lọ́mọ gẹ́gẹ́ ń jáde bọ̀ iṣẹ́ ìyanu ohun tó ṣe ń jánárì ń bì yìí afọ́júlajú sọlágbójú ló ṣe ni ṣe bí ànáìtì là ń ṣe lọ fún àwọn èèyàn lórí wọn má bàa wà nú àwọn tí ó kú tí ó sọnù lọ lọ́dún yìí ọdún ikú ni àwọn èèyàn ni mò ń ṣe pé n ò ṣe pé n tí mo rí mò ń sọ ìbájọ wà ń bẹ náà ni praise God ìgbà wọn kọ́ máa èèyàn ṣe bíbí náà wọn kọ́kọ́ rí ìwọ lọ sọ pé àwọn èèyàn ó kú ọ̀yà mo sì ní ọlọ́run tí mo fẹ́ ní ìnira ikú ìṣe ti ọ̀nà sí iye ni mo ń lọ kò sí tí mò ń dúró ṣe torí ẹ ń bá kéèyàn wà lódìdí oṣù kẹrin oṣù karùn oṣù kẹfà oṣù keje ọdún tá a wà níbi tá a wá sí forty days ni mi dúró ẹ mọ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mi ì lè sùn ké bí n ṣèranjú ilẹ̀ tilẹ̀ ìmọ̀ ni màá wò kílè yàn dúró sí i n tó burú jù ní kọ n tó ti ṣe tẹ́lẹ̀ kọ́ ọmọdé ṣe mọ́ ó kú bẹ́tà kó lè ra máa lọ sinmi baba ńlá baba mi mi ò sọ àpòmù o n ò sọ n ò sọ gbogbo àpòmù yìí bàbá tó bí mi lọ́mọ ìran bàbá mi ò ṣe rí so nkìlá tó a kù ara ló kù téèyàn fẹ́ máa dá tàbá yọwọ́ iṣẹ́ ìgbàlà ẹ ti àwọn èèyàn ọlọ́run lẹ́yìn o àwọn tẹ bá rí pé iṣẹ́ ìgbàlà gidi ni wọ́n ń ṣe tí ìṣòwò ìgbà mo ń gbowó lọ́wọ́ ẹ̀yìn tí mò ń kó bọ̀ kí mo sọ fún yín ẹ̀ ń bá ní ni torí tí ń la ẹra mọ́tò rẹ́rẹ́rẹ́ bàbá kan ní sọ̀ǹtà mọ́tò tí ò tó kò ṣe kíni ẹ máa rẹ́nu mi tí ó bu ẹkún gbàgádá bá mi mi ò ní ju two hundred lọ àwọn ní mọ́tò ti tán màá ní wọ́n ń bọ̀ àpàdà gbé wọ́n ń bọ̀ àpàdà gbé ṣèbọn lọ́lọ́run wá ń lò yìí àná ń lò láì dààmú praise God bàbá kan débi láàárọ̀ ní bàbá bàbá tó lóun débi ti hàn pásítọ̀ ni pé kí ló dé tí ọlọ́run sọ pé orí àwọn áńgẹ́lì láàrin pé wọ́n fẹ́ yàn lórí àpáta mọ́ gan máa wọ bí lọ wọn fẹ́ mọ́tò kó gorí àpáta bẹ́ẹ̀ ni ntọ́kọ́sọ ni pé wọn ẹni bá gbépo lórí àpáta yìí tàbọ̀ jẹun yàtọ̀ fún pé kó jẹ èso tó bá jẹ nǹkan láta tàbí kelepo tàbí kò lóróró ọlọ́lágójú òun ó jẹ kó ní ìpọ́njú titi láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ dópin ọlọ́run bò láti àṣẹ ìwọ ló ní akọ́ ilé oúnjẹ sọ́hún yẹn ẹlòmíì inú ẹ̀ lè dùn kó sáré wá bí ọlọ́sẹ̀ tó lọ kọ́lé oúnjẹ mi sínú igbó n ò fẹ́ nǹkan kan báyìí mọ́ nígbà tó ń pẹ́ ní mọ́tò tí ń gorí àpáta ọmọ àpòrí mi wọ́n ń gùn gbé títì yìí gbogbogbò bíi mo kọ́kọ́ wò pé àá ti àṣì ọlọ́pẹ́ katapila àwọn manual àwọn tí ó san láti bí dé wọn ní seven hundred thousand money. ah seven hundred thousand tí wọ́n bá wa mú láti bí nǹkan èló wọn àwa gbà ọlọ́run gbà mí ọlọ́run ní gbogbo àwọn sùdẹ́ǹtì tí wọ́n jẹ́ ń jẹ ọ̀fẹ́ tí wọ́n mú mi ọ̀fẹ́ ṣé bẹ́yìn lẹ́yìn ṣe ó di ìfẹ́ road tẹ wú gbogbo igi ibẹ̀ pátá àwọn igi tó jẹ́ pé apá yín ọ̀ka ṣé bẹ́yìn lẹ wú ninety eighty tẹ́yìn bá wú ninety eighty jáwọn náà wú wọn ò mà gbàjú two hundred thousand èèyàn lè tọ́ téèyàn bá gbé mọ́tò tó bá lè wa mọ́tò jeep wà á tọ̀ yípo báyìí ní ìsìn ọlọ́run nìyẹn praise God ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. confirmation bàbá yẹn rí tó fi ń bá ránṣẹ́ ọlọ́run lọ sọ̀rọ̀ lọ pé kí ló dé tí wọ́n jẹ́ kí mọ́tò gorí ibi àrífítọ́ à ń ṣe é fi bí ọlọ́run ló ń wọkọ̀ ó sì ti ń kọ́ gbogbo ẹ̀ lọ́lọ́ máa ṣe ẹlòmíà ni mo lówó owó ń owó ọ̀ǹda iṣẹ́ ń lọ lẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ lọ́dún tó ní àárín oṣù oṣù kí àporúkọ yìí oṣù july láàrin july gbà bí mo ṣe ń ṣàìsàn tó ní à ń kọ́ ibi lọ́wọ́lọ́wọ́ one point nine ní à fi kún gbogbo ọbẹ̀ tẹ̀ ń wò yẹn tó tó jọra wọn láwa sọ irin ojú windo láwa sọ bẹ́ẹ̀dì láwa sọ kí tó ni kí ni ẹ tó ṣe ń bẹ̀ náà ẹ tó ṣe kankan ń bẹ̀ ẹ́ táìsì ibẹ̀ láti parí praise God ẹ̀yin ọmọlẹ́yìn jẹ́ àgbàdua ọwọ́ ọlọ́run sì wà bí àtijọ́ àwa láàsín bàbá bíi tàtijọ́ mọ́ láàrin ẹ̀ náà mo lọ dé ọlọ́sẹ̀ láàrin oṣù kẹfà oṣù keje láì lè sùn láì lè sùn yẹn kò mọ̀ pé kí aláàtì má máa dún gararara gararara mi kófí ti mú mi o máa lọ ilé agbára lọ gbàwẹ́jọ́ mẹ́ta èmi gan ti ń rọ́ọ̀lù mọ̀rọ̀ náà àbáyọ tí n bá lọ sásẹ̀gbẹ́ odò lójúran tí mo sùn àwọn ẹni ibi àní wọn á rẹ́rìn kákákáká fúnra ọlọ́run ibi tí wọ́n ti nà mí rí náà abẹ́ ti gbogbo ayé ti ń ràánú gba ìyá ti nù mo ń bọ ọlọ́run léèrè pé kí n mo ṣe kan ẹni tí ọ̀yẹ́ òpè sórí ọ̀tá mi mo ti wá gorí ọ̀tá yìí mo sì kìlọ̀ fún ọ pé mi fẹ́ ìránṣẹ́ yẹn nù ṣe ìránṣẹ́ rẹ̀ èkejì mo ní ọmọ gbàyàn lé mọ́ láyé ìwọ ìyàwó rẹ àtàwọn ẹbí ẹ àwọn ìránṣẹ́ Ọlọ́run ti máa ní omúnú àwọn section tó bá wọlé ìfẹ́ àlejò mọ́ ọgbà àlejò ǹjẹ́ ó sì ti wọlé tẹ́ni màmá ní àǹjànú olúwa sọ pé àǹjànú ti bá wa gbé onímọ̀mọ́ àǹjànú ọ̀lọ́ tààlà fẹ́ mọ̀ láǹjànú èrò pọ̀ nulẹ̀ àǹjànú ọlọ́run ta ni onílágbájá ni oníṣòwò ti wọlé tì ọ́ as the sea òde torí pé ọgbàlejò òrògò ẹ̀kẹta ni pé wo ṣe lọ sọ́ọ̀sì iṣẹ́ ló fọmọ lọ́kọ tó ní káwọn èèyàn máa ná owó wọn ná owó o àwọn èèyàn appreciate marriage yẹn kọjá tí mi ò fẹ́ ọ̀nà owó o ah tí wọ́n bá ní president orílẹ̀-èdè ló ń sọ ní lọ́mọ ọkọ wọn ò gbọ́dọ̀ mo bẹ̀ àwọn èló lẹ́nà tẹ́ ẹ fi ṣe gbogbo eléyìí ẹ̀yin yẹn ẹ̀ kówó ìsínú àpapọ̀ àsùnwọ̀n olódùmarè kí lọ́nà àwọn ọlọ́pàá mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tẹ̀lé wọn ní wọ́n sọ pé ẹ̀ ní àpìsẹ́tì àpìsẹ́tì kọ tí mọ́tò ìbáṣe tọ́ọ̀nù mi ní dérí ìṣẹ̀ṣẹ̀ yìí o torí tí wọ́n láti irú bẹ̀ yẹn sí irú bí ńgbà tí ọ̀sà gà mọ́ tí wọ́n ti gba bóyá one thousand bá two thousand plus àga. àwọn tí wọ́n ṣe ilẹ̀ tí ń gbọ̀n àti wọn kó bá nù wọn náà ọlọ́run ní sí ayé hàn yàn ìgbà wọn béèrè ẹlẹ́ẹ̀kẹta mo ní à èmi kọ́ mo ṣe mo ṣe ń sọ fọlọ́nù lábí yìí èmi kọ́ mo ṣe eight million mi péré lọ́wọ́ à ń bẹ́ẹ̀ bí a ṣe béèrè mo ti yọ̀ǹdẹ ọmọ méjì èmi kọ́ mo ṣe ìgbà wọn sí owó ilẹ̀ wẹ ilẹ̀ ọkọjà wẹ máa béèrè tẹ́rí ọmọ mi tó sọ̀rọ̀ ni mo fi ń sọ̀rọ̀ lé àwọn ọmọ tèmi ọlágójì mo máa ń béèrè ṣé n ṣe àbí mo ṣe ẹ̀ bá àforídólẹ̀ mo ti rẹ́ ni mo fẹ́ fún lówó tó ní mọ́ fún tọ́ ọba fún wọn pa mo sì sọ owó mi sábò mo ti rẹ́ ni mo fáwọ̀ fún ìdá mẹ́wàá mi olójú ti lọ́dọ̀ bàbá abíára àwọn ògbóǹtarìgì owó ńláńlá ìdá mẹ́wàá ń lọ ọbẹ̀ hùn àwọn kéékèèké wà màá máa sanwó fún bàbá yìí ìdá mẹ́wàá màá máa san ara fi tù ú mo san fún lẹ́ẹ̀kínní mo san fún lẹ́ẹ̀kínní ọlọ́run níta ègún wà ègún ṣe kíni. a fẹ́ gbàdúrà ni o kò sí àníyè ìránṣẹ́ ọlọ́mọ ọlá àkìlà àkàlàgbà ayé ṣùgbọ́n <laughs> ṣé n sòótọ́ fún yín ọkàn kó yẹ sára ni orúkọ láìsí nǹkan kan àánú bàbá yẹn wá sí mi kí mo lè ṣe torí tí n bá ti ní nǹkan ṣe láyé ẹ àbọ̀lọ́mù ni n sà fún ọ ọba níbo mo wà má ní mi ìsì ẹ̀sì lára ń di níbo láì wà á ní mi ìsì lára ọba bá wà lẹ́sẹ̀ rẹ mọ́ kò tí ẹ bá mi ẹni ọlọ́run bá jàtà lọ́ fẹ́ gbà ọlọ́run ni tí n bá tó rówó tí n bá tó rí tó ràn lọ́wọ́ bàbá ìkọlù wàhálà mo lọ pé bàbá ọdẹjọ bí bàbá ẹjẹ á lọ ká lọ rẹ wà yìí bàbá ọdẹjọ bí ah, kùtùkùtù mo bàbá ní èyí sẹ́ni àjò wa yóò ní ṣe sí ikú báyìí ọmọ ọlágùn ṣèlú wòlíì ni ọ ẹ mo ní tó bá jẹ́ wòlíì àgbà fún ikú ni mọ jẹ àkú báyìí ká ẹ lè má bí èkú ẹ̀yin ẹ lè dé ni mò ń sọ ìran fún mọ ntọ́sẹ̀lẹ̀ mò ń sọ fún yìí ntí mò ntí mò kí n sọ̀tàn babalọ́lá o ń gbọ́dọ̀ lẹ́kẹ̀tọ́ ọmọ mi mi ò lọ mo là á lọ bàbá á lọ lọ́rẹ́ ẹ̀ tuntun ìgbà adé deeper life tá a bá ti kọjá deeper life a máa kan lé epo kan làwọn tí ń bẹ lé epo ń sọ pé pẹ̀lú ìgbà náà ní epo wọn fifty litre of keg ń bẹ lẹ́yìn full load ní kíni o tanki ee fire fire fire fire fire fire iná ti ń jó sálẹ̀ níbi engine ó ti la bí kíni ẹ̀ ń porúkọ ẹ̀ jíà lọ tí ọba dún lẹ́yìn kàmù àwa márùn là ń bẹ lẹ́yìn èèyàn méjì ń wájú àjò tán yẹn yẹn bọ́ yẹn kan gbọ́ fáyà lọ yẹn dáìvà ọkàn wàá rí èéfín tú bó ṣe rọ́ọ̀dù omi kan nu jìyà babalọ́mọ mi padà àárọ̀. ẹ̀mí ẹ̀ oníbàbá ẹ̀ máa fò náà o ó ní mò ń lọ́wọ́ kan ní mo ní ẹ má fóònù náà o á débi à ń lọ yìí kúrò kí n bá fẹ́ràn èèyàn mo mọ̀ pọ́lọ́hún ní ṣiṣẹ́ láyé bàbá yẹn o olúwa dáríjì ìbálàánú ni ọ́ èmi bẹ̀bẹ̀ tèmi kọ̀ dáhùn o bó ṣe bá a ṣe tán táwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ṣe nu torí olóòótọ́ ni ọ́ ọjà mi ló lè ló máa ń ní oṣù lọ ọ̀ya ẹ̀yin tí mi ẹ̀ lẹ́ fẹjọ́ ẹ̀sùn ọ̀yà ẹ̀sìn ayé hàn mo kú òǹbí ń kọ́ eleven mo dé inú ilé mi bá a ṣe ń lọ mo ní ẹ̀yin ọlọ́pàá kí mo sọ fún yín mo ní bí n bá ti kú kí n tó dé Ìbàdàn ẹ lọ tẹ́ mi sórí bẹ́ẹ̀dì mi Ìbàdàn ẹ má gbàgbé o ẹ̀yin chọ́ọ̀chì yẹn one eight by sixty yẹn ni ẹ sinmi sí o ẹ sáà fààyè ilẹ̀ fún mi bẹ́ẹ̀ bá kọ́lé lé lórí tó mọ̀ mọ̀ pé àwọn èèyàn ní jẹ́ ń gbádùn praise God bàbá bàbá bàbá kan ti sùn nílùú wa òkè á ní ẹsì ti kú mọ́ ẹsì kiri mọ́ má lè gbogbo oníta mẹ́mí ẹ má lè powó ẹ wá bẹ́ẹ̀ ṣe béèrè agbára tágbára bá ṣe ń dé a máa máa gbé ọ sókè a máa máa gbé ọ sókè a máa máa gbé ọ sókè praise God máa béèrè owó kí mo ní ọmọ sí. bọ́ bá sì jọ ìrànṣẹ́ ọlọ́run bọ́ bá gbowó lọ́wọ́ àwọn èèyàn fi ṣe ń tọ́ lọ́ọ́ fi ṣe o ẹni tí ẹni ó lówó ṣe kí ni o. ẹ ń wò ọ lọ gbaná ọmọ mi kan lọ léèwé mo fọ gbogbo lánàá jẹ́ ń yá ah! tọ́ ọ bá ń jẹ́ni tí ń yá ìdámẹ́wàá gan wàhálà ni fún o má yá ìdámẹ́wàá má bá wọn fi ṣeré téèyàn bá dé stage kan tí ọ ní tí ọ sọ̀yàn tó lórí burúkú sátani ó máa ṣe sóòótọ́ ló dojú ẹ praise God ẹ̀ ń bínú sí mi kì í ṣe nípa ipá o kì í ṣe nípa agbára ọgbọ́n kọ́ o gbogbo ọgbọ́n ayé a máa pin ṣùgbọ́n ọgbọ́n Ọlọ́run kì í pin níbo ọ̀dọ́ àyọ̀sá mọ̀ pé Olúwa ti bá mi sọ pé wọn gbọ́dọ̀ gbé mọ́tò gorí kinní mọ́ wọn ò débi rí tí wọn fi ń sọ fún pásítọ̀ lọ pásítọ̀ gan ò sì tọ́ fún mi bí ṣe ti ń sọ iná mo ti ń gbọ́ ẹ ń bá débi àmọ̀ pé ọwọ́ Ọlọ́run wà mí kì í ṣàwa la bí o praise God ká tó dáyé ló ti wà ń bí áńgẹ́lì máa ń lé wọn kúrò lórí àpáta ẹni àpáta tí wọ́n pé tójò bá ẹ̀rọ lọ́la nísìn. orí ní òru èmi orí pé mo wà ní Baba. bàbá tó rí nìyẹn ṣe ẹ ti wá bá mi ṣe ẹ ti dé yìí àwọn ọmọ mi mò ń rí jẹ́ ń kọjá lọ tó ń ṣeré káàkiri orí àpáta. sọ bí ẹ bí mo ṣe rí tí mo sọ sókè rẹ mi mo kàn rí pé ẹ wọṣọ white ẹ wá fà mí dìde mo ṣe lajú nìyẹn mo sì jáde nìyẹn tẹ̀rí àwọn àwọn èèyàn ọlọ́run yìí wọ́n lè pọ̀ láti ìgbà wọn ti dé ọkàn ìpákan wọn ò mi o lọ mú wọn lọ sí kíní láti ìgbà náà ìríra èmi tó ń béèrè lọ́wọ́ pásítọ̀ pé dáàdì yẹn ti lọ pọ̀tùmọ́ra wọn mọ ohun tó jẹ́ mọ àwọn ọmọ wọn ni pé ìkànnì wà dáadáa ni ọ̀tán ní tí mẹ́mọ̀ pé wọ́n èlọ́nu ó ní wọ́n èlọ́ o ẹ jẹ́ àgbàdua ọlọ́run wà bíi tàtijọ́ o ò sì ní pọ́blẹ́mù sọmọ tí wọ́n bọ́ jà lé lórí ṣe fẹ́ mọ̀ tí wọ́n bọ́ jà lé lórí so o lè rí gbà láàárọ̀ yìí màmá lọ sínú òwe mímọ́ bí tá a ti kà níjọ ní ẹ́sódù wáhùn láti orí kẹfà yẹn ẹ́sódù orí kìíní tí wọ́n bọ́ jà lé lórí màá sọ̀tàn bàbá tí mò ń sọ lọ níbo lèmi àti bàbá ọdẹjọ bíbá dé sáà padà ní ẹgbọ. Tábùsìkú àti gbogbo àwọn arákùnrin rẹ̀ ẹ máa gbọ́ o àti gbogbo ìran náà yes àwọn ọmọ Ísírẹ́lì sì bí sí i kí ni a ní a ṣe wọ́n bí sí i wọ́n sì pọ̀ sí gidigidi máa tẹ̀síwájú wọ́n sì rẹ̀ wọ́n rẹ̀ wọ́n sì di alágbára ńlá jọjọ kí ni a ní a dà alágbára ńlá gbogbo tí a kà á lẹ̀ sọ yẹ kẹ́sù torí a mọ́ ṣùgbọ́n wọ́n ń bínú kankan ọ̀yá mọ̀ ilẹ̀ náà sì kún fún wọn. bẹ́ẹ̀ni. ọba tuntun mìíràn sì wá jẹ ní Íjíbítì. ayo. tí kò mọ Jósẹ́fù. òun á wò ó ó sì wí fún àwọn ènìyàn rẹ̀ pé eh, kíyèsí kíyèsí ènìyàn àwọn ọmọ Ísírẹ́lì ń pọ̀. nítorí jẹ́ ń bínú ẹ sínú wọ́n ń pọ̀ nọ́mbà wá. Eh? wọ́n sì lágbára jù wá lọ. wọ́n lágbára jù wá lọ. ẹ wá ná. ẹ wá ná. ẹ jẹ́ kí ẹ fi ọgbọ́n bá wọn ṣe. gbogbo tá a fẹ́ gbà ládùúgbà lónìí. ẹ jẹ́ àṣẹ kí ni. ẹ jẹ́ kí a fi ọgbọ́n bá wọn ṣe. kí a má ṣe kí ni. fún wọn kí wọ́n má ṣe bí sí i. ọtán n tí àwọn fẹ́ kó o ṣe mọ́ nù. tọ́ ti àgbà kádàrá hùn ọlọ́run jẹ́ gbà kádàrá hùn. ọlọ́run jẹ́ gbà kádàrá hùn ohun tí wọ́n bá ọjà sí ni kọ́ ọmọ bá bì sí mọ́ o ò ní wàhálà tí wọ́n bá bá ń jà lórí eléyìí ó tó bí ojú bẹ́ẹ̀ lọ àbáyé sì rí ìrántí pé mo gbé pósí dání mo ń gbé káàkiri àbáyé àbí mùsùlùmí kọ́ lórí pásọ̀dà bẹ́ẹ̀ a rí pé mo gbé pósí dání mo ní òótọ́ ni wọn náà rí mi lóru pé mo gbé pósí káàkiri káàkiri ṣé yóò gbégbé ilé ìkalẹ̀ kọ́ lọ́wọ́ áńgẹ́lì má sọ pé ẹ fẹ́ so ògo nínú yìí bó sì ti afẹ́ sinmi sí nìyẹn mo sọ fọ́ lọ́hùn pé jẹ́ ń lọ́nu kò sí tí mò ń dúró ṣe mọ́ ìtẹ́rí wà ní gbogbo bí mo dé láyé mi ìbéèrè fún mi ò pé ń kó lábẹ́ bàbá bí ara mo ní tẹ̀lọ́rùn bẹ́ẹ̀ mo rí tèmi ṣe ń gbò dé stage Baba, baba, ọláyà ni you are qualified you are qualified you are qualified bàbá rẹ sọ ní ìsìn pé olúwa bá láàárọ̀ pé ọmọ ẹ ò ní dúró o sì gbọ́dọ̀ dá dúró máa lọ ọ̀dọ̀ bàbá rẹ báyìí lẹ́tà tó mú lọ́yìn wọ́n fẹ́ ní kankan o mo lọ bá bàbá rẹ o sì tọ́jú bàbá wọ́n ń jẹ lọ́wọ́ àti màmá àdùkẹ́ ìyá mi kan ṣoṣo tó tọ́jú mi láyé wọ́n mọ̀ pé lágbára ọlọ́ á sì pàdé lẹ́sẹ̀ jésù àwọn èèyàn ọlọ́run nìyẹn ọkọ àtìyàwó ojú ara wọn àdùkẹ́ ń de ọmọ ìmúlẹ̀ ta resolution rẹ ó ń lọ yà á gbàdúrà fún ká sì jáde ká sì kí ni o ẹlòmíì rò pé mo sọ oògùn sí bàbá ni bí n sọ oògùn sí lónìí olónìí bàbá ẹ̀mí ló bàbá ti pè mí lónìí lónìí ń bọ́ mo ní mo wà lọ. ẹ bá dé mi jọ sátọ̀dé ni o eighty nine seventy nine seventy nine pé gbogbo gbàdúrà fún mi mọ́júmọ́ o bàbá wòlíì bàbá wòlíì wọ́n ń pè mí tó o bá ti ń bí sí i wọn ò ní mọ oko ẹ mọ́ bàbá bàbá mi ọ̀dẹ́jọbí a ní agbára ọlọ́ni gbani bàbá ní agbára ọlọ́ni gbani agbára ọlọ́ni gbani ah, orúkọ tí bàbá sọ mí nìyí agbára ọlọ́ni gbani káàbọ̀ o lẹ́ o ò ní morúkọ ẹ mọ́ ń gbé yàn bá ti dúró sóti ẹ sì má jẹ́ ntàn yín bọ́ọ̀ bá paná ègún ọmọ aràn wọn mọ́ hello onírọ̀mọ́ ń pa hello genesis torí ẹnìkan ṣoṣo a sì ṣépè fúnlẹ̀ a ṣépè fún di a ṣépè fún gbogbo genesis orí kẹta yẹn màmá ẹ bá mi bẹ̀rẹ̀ láti ẹ bẹ̀rẹ̀ láti twelve ọkùnrin náà sì wí pé. ọjọ́ ọba fẹ́ kàkà ṣé wọ́n rí ọbẹ̀ mi. ọkùnrin náà sì wí pé obìnrin tí wọ́n fi pẹ̀lú mi òun ni ó fún mi ní èso igi náà èmi sì jẹ́ olúwa ọlọ́run sì bi obìnrin náà pé bẹ́ẹ̀ni ìwọ ìwọ èwo ni wọ́n ṣe yìí ìwọ ni wọ́n ṣe yìí obìnrin náà sì wí pé ejò ni ó tàn mí ó sì jẹ́. torí wọn ẹnì kan sì ṣẹ̀ lọ́rùn gbogbo àgbáyé lónìí ọ̀yá mà. olúwa ọlọ́run sì fún ejò náà pé. yes nítorí tí wọ́n ti ṣe yìí a fi ìwọ bú nínú gbogbo ẹran àti ní gbogbo ẹran gbogbo inú rẹ ni ìwọ yóò fi máa wọ́. ejò wo ni ìfinú wọ́ báyìí ẹwà ti gbà yẹn ejò máa ń rìn tẹ́lẹ̀ ni o tàbí kó fò ejò sì ń fòdì sí i o ejò lè fò láti ibi tá a wà ìsà a lọ bà sórí igi yẹn pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́ ejò ń fòdì sí i a máa lọ a máa rọrùn lọ ẹ̀yin tẹ ẹ ẹ wọgbẹ ẹranko àfi kẹ lọ́mọ wà nílùú àjálù gbogbo àwọn ibi ẹ ti lè rí ayé nìyẹn o nígbà tí kìnnì kékeré bá mú tó bá mú tó bá mú ẹfọ̀n tó fàya lójú yìí ẹ ti mọ̀ pé alágbára ní ìdí àdúrà ọyá mà. ẹrù ẹrù pẹ̀lẹ́ ni wọn yóò máa jẹ ẹrù pẹ̀lẹ́ ni wọn máa jẹ ní ọjọ́ ayé rẹ gbogbo èmi ò fi ọ̀tá sáárín wọ àti obìnrin náà. kéjò kan máa bọ tá a pa àbá àpọ báyìí kí gbogbo wa bá gbẹ́sẹ̀ lé ejò kan ṣé kò yẹ kó fọ́ tó bá ń bọ̀ lọ́ọ̀kan yẹ gbogbo aláṣà tó bá ń rọ́bọ̀ rírírírírí tẹ́nìkan rí ejò kẹ́ẹ̀ tó mọ ibi tó tiẹ̀ wá gan ẹlòmíì ti tu fẹ́ ọ̀tá wà láàrin àti wà títí èsì ìdùgbà tọ́lọ́hún ẹ wá ṣẹ́gun yóò ti yẹ kó ré Genesis Revelation Genesis sakoko yìí ẹjọ sá how many years ẹ má gbàgbé pé ikú omi ti kọjá after two hundred years lẹ́yìn ìgbà náà ẹ má gbàgbé pé two hundred years kan náà tó ti kọjá ìwé àwọn onídàájọ́ ẹ má gbàgbé láti ibẹ̀ yẹn títí dé ibi Jésù two hundred years tó ti kọjá ẹ má gbàgbé pé a ti wọ twenty twenty now tá a bá calculate ẹni sì ti lọ bí amẹ́ni fẹ́lẹ́fẹ́lẹ́ tó twenty ẹ́ one thousand ọ̀yá mọ̀ àti sẹ́rin irú ọmọ rẹ̀ àti irú ọmọ rẹ̀ ìwọ ò fọ́ lé orí ìwọ ò sì pa ní kìkìtì. ibo la máa ń lé láti fọ́ orí ejò ni a ní ẹ fọ́ orí ẹ ọ̀parí torí ejò bá sì ti ké ẹ lè gbé sá ẹ lè gbé sápá ẹ lè gbé sẹ́sẹ̀ kò sí kankan tí ó ṣe mọ́ ọ̀yá mọ́. fún obìnrin náà ni ó wí pé èmi ò sọ ìpọ́njú àti ìlóyún rẹ di púpọ̀ àti ní ìpọ́njú ni wọn yóò máa bímọ lọ́dọ̀ ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ yóò máa fà sí. obìnrin tó bá lóun fẹ́ràn ọlọ́run ju ọkọ ẹ̀ lọ́ntàn rẹ̀ ni hello ẹ bá ń rí ọwọ́ obìnrin tí yéé bá mi o etí jẹ́ ó sì máa wò mí ràn ẹ lọ wọ́ díẹ̀ inú kọ́kọ́ rẹ̀ kọ́yìn sí díẹ̀ inú kọ́ máa ní problem obìnrin ló sì gbàdúrà jù láyé ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tó bá ti nífẹ̀ẹ́ ọkọ rẹ ọlọ́run ti nífẹ̀ẹ́ dà sọ gbogbo tó rí kó ní ìfẹ́ ọkọ rẹ lọ ọ̀dọ̀ rẹ ni ọ̀dọ̀ ọkọ ẹni ìfẹ́ rẹ ọmọ pọ̀ sí àwa ti kọ́lé ti pẹ́ díẹ̀ year two thousand and six am I correct lakode kaslat mo ti change bẹ́ẹ̀dì ọ̀dọ̀ màmá ọ̀tẹ́ ẹ̀mẹ́ta tọ̀dọ̀ wa náà tẹ́ ẹ̀mẹ́ta Mama ò sùn bẹ́ẹ̀ rí màmá àwọn ọmọ tiẹ̀ tí a dàgbà ní ìsìn wọn ti kó lọ ọbẹ̀ màá ní yàrá bó jẹ́ ní yàrá ìyàwó mi a ní ya wọn ni kọ̀sẹ̀ wá kọ́ ló ní yàrá àwọn ayọ̀ lẹ́nu ìwà àtìyàwó ẹ̀ ni àwọn àwọn àbáyé pé ah olódùmarè o ìkan máa rìn lẹ́nu ọdún tá a wà nú ẹ̀ bó ṣe máa rìn tán n gbọ́dọ̀ rí wà tìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ nínú ilé mi mọ́ ọ̀ya ṣe ẹ ti yàwá náà nù kálukú pẹ̀lú tiẹ̀ ọwọ́ márùn bẹ́ẹ̀ ṣe ń wo ẹ bá ti bímọ márùn ran mẹ́wàá lẹ márùn lẹ bí ìran mélòó ẹ máa sọ fún wa pé ran kálukú yàtọ̀ síra wọn ìran kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nígbà ìyá àti bàbá bá wà láyé wọ́n lè ṣọ̀kan tí wọ́n bá ti kú tẹ́ ẹ bá sọ wọ́n dẹyọ kan wọ́n á rán ara wọn lọ́wọ́ dọjọ́ alẹ́ wọn yẹ bá sọ wọn dẹyọ kọ̀ọ̀kan wọn afọnká náà ni bí ọmọ wò so ìfẹ́ rẹ ìyẹn tí wọn bá débẹ̀ ni pé ìfẹ́ àwọn obìnrin obìnrin tí èlọkọ ò lórí ẹ má bínú o ọlọ́wọ́ àsọkọ̀ fún ọ ọ̀sàmì kí má bàa kí má bàa dàí láàmú ẹ má tó pé ọkùnrin ìbẹ̀rẹ̀ ẹjọ́ yóò pẹ́ lónìí ẹ má jà pẹ́ torí àpótí iná ìbẹ̀lẹ́ ti ṣiṣẹ́ láàárọ̀ èmi ò sì mọ̀ tí yín yìí èmi ò lè bá yín gbarú àdúrà yẹn bójú òun ràn bí náà ń jó ó tó gẹ́ẹ́. ọ̀yá mọ̀. o ni yóò sì máa ṣe olórí rẹ. yes. ó sì fọ́dámù pé. sórí bẹ́ẹ̀ ní ìsìn àbí orí bẹ́ẹ̀ dì sí i ọ̀yá sì fọdámù pé. yes. torí tí wọ́n gbọ́ wọn ya rẹ gbọ́. torí o gbọ́ wọn ya ìgbọ́. àti wọ́n jẹ nílé so igi náà. torí ẹnìkan ṣoṣo ẹ máa gbé pé o ẹ máa gbọ́ lọ́hùn o ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ jésù ní nǹkan ṣoṣooṣo ẹ̀gbọ́n tó wí ni ọlọ́mọ mi ọlágójú mo kàn sì báyé wí o èsì ìbá wọn wí o mo kàn sọ pé kíni ń ṣe yín mo kàn táyé ń pa lásán ni kíni ń ṣe yín ní akànnì dẹ́sẹ̀ à ń kú tó bá yẹn ọkàn tọ́ba gbà ń bọ́ọ̀lù ńkọ́ kí lẹ́nu pé ọ̀sẹ̀ lẹ̀ gbogbo ẹ̀ máa fọ́n ká ni ọ̀yá mọ̀. nínú èyí tí mo pàṣẹ fún ọ pé wọn kò gbọdọ̀ jẹ nínú rẹ̀ a fi ilẹ̀ bù nítorí rẹ̀ ní ìpọ́njú ni wọn yóò máa jẹ. ẹjọ sá sùúrù sílẹ̀ lọ́sẹ̀ ọlọ́run kọ́kọ́ bẹ̀rẹ̀ bí ó ti bẹ̀rẹ̀ torí wọ́n ṣe léyìí ó sì fọ́dọ̀mù pé nítorí tí wọ́n gbọ́ wọn ya rẹ gbọ́ tí wọ́n sì jẹ nínú èso igi náà nínú èyí tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọ́dọ̀ jẹ nínú rẹ̀ a fi ilẹ̀ bú nítorí rẹ. kí lè lè ṣe kí ló ṣe tó fi ní wàhálà tó ní àtọ́dọ́ rẹ ló ti kó wàhálà wa gbógun bá ran ya àtọ́ran bàbá orí ọmọ ni torí Adam ọlọ́run wò pé gbogbo sọ́ọ̀sì ṣẹ̀ náà ẹ jọ sáà kí ni ẹtí inú lẹ̀ wà láyé eléyìí tí wọ́n ń nàró yìí ibo ló ti wá iná tẹ̀ ń wò yìí ibo ti wá ntí ń dún lọ́ọ̀kan yẹn ibo ló ti wá gíláàsì tẹ̀ ń wò tó ń dán yìí inú lẹ̀ wọ́n ti wá o torí kò yé ẹlòmíì praise God tẹ́ ẹ bá ń wá iná tó powerful kanjidan ló ti wá inú bo inú omi ń sàlẹ̀. so kò sí nǹkan kan tí ń bẹ wò ni lẹ́yìn òfurufú tá à ń dí imú yìí ọ̀tán à ń jẹ ní níbo ló ti wá. àwọn ẹ̀dá gan oní èrùpẹ̀ ní ẹ̀yìn padà di èrùpẹ̀ ọlá alẹ́ wa ọlọ́run ó jẹ́ àmọ̀ pé ni wa ẹ máa tún gbà wọ́n yá. ní ìpọ́njú ni wọ́n wọ́n wá bẹ̀rẹ̀ wàhálà ọ̀yá. nínú rẹ nínú rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo ègún owó èṣùṣù ni yóò máa wù jáde fún ọ. gbogbo ń tà ń jẹ ègún àti òṣùṣù èso ló ń jẹ wa tẹ́lẹ̀ níbo ló wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ọgbà Édẹ́nì nínú èso nù tí mẹ ní ọgbà èso mọ rere má fọwọ́ kan gbogbo èso yòókù máa jẹ èyàn Ìbàdàn yọ̀yọ̀yọ̀ mo wo bẹ̀yẹn lánàárọ̀ mo pa àwọn èèyàn ọlọ́mọ ẹ wo bí oòrùn ṣe tàn sí kìnnìyí lórí àpáta tó sì ń dán ẹ jọ sà gbogbo bẹ̀ yẹn ní ń dán ẹ wò láàárọ̀ la ẹ wo igi ìdádúró ilẹ̀ kan náà wọ́n jọ wà ó sì dàgbẹ́ bá yí ẹlòmíì sí rí ó ti gbẹ pápátá bá wọn bẹ́ẹ̀ bá fẹ̀yìntì yóò ṣubú ilẹ̀ kan náà wọ́n jọ wà kèé ṣe pé wọn ò kẹ́míkà sí o ọkàn ṣàdédé gbẹ kò ó ti gbẹ pátápátá bó ṣe wà ilẹ̀ tó ń ti gbẹ làwọn ti ń dán yọ̀yọ̀ àdúrà làgbà kí mo wí mi ní sẹ́rú ẹgbẹ́ mi èmi lèmi kọ́ o èmi àti àmọ́ mi àti ìran mi àṣẹgbẹ́gbẹ́ wa mọ́. Amen. Amen. Ẹ̀ ń bínú ọ̀yá mà. Wọ́n sì máa jẹ ewéko ìgbẹ́ bí ògo ojú rẹ nìwọ yóò máa jẹun títí ìwọ ò fi padà sí ilẹ̀ nítorí inú rẹ̀ lé a ti mú ọ wá erùpẹ̀ ṣáà ni ìwọ ìwọ yóò sì padà di erùpẹ̀. ọlọ́run la lé wa erùpẹ̀ ṣáà ni ìwọ ìwọ padà di erùpẹ̀ bíbélì wípé ńgbà tá a sì ńgbà tá a sì mọ ènìyàn tán olúwa sì mí ẹ̀mí iyè sínú ènìyàn sì di kíni o ìdí nìyẹn tó yẹ pé ẹ̀mí wa ìṣètayé tó bá ti jáde pò ọ̀ ń lọ straight ni o bí a bá tún padà rí ọ káàkiri olubi ẹ̀dá ni ọ kí mo pè ọ olubi ẹ̀dá ni ìṣe èèyàn tó yẹ kí á dúró tì lẹ́yìn ikú rẹ wọ́n ní atorí ọ fúrídì kan wọ́n ní ọ lọ jayé bì kan ayé sì máa ń pààyàn bẹ́ẹ̀ wọ́n ń yọ̀yàn kó nu ara àjọ lọ máa gbégbé ayé òdì sáré ká gbàdúrà kí ni ayé tiẹ̀ fún kọ́mọ́ bá a bí àwa fẹ́ gbà wọ́n ní adà lágbára gidigidi torí pé adalágbára wọn bọ àbí wọn bọ. ngbà kan lórí ẹ̀kẹta àkáwò mọ́ mi bíbélì ìwà orí kẹta ẹsẹ̀ keje yẹn ó ní olúwa sọ pé mo gbọ́ àwọn ènìyàn mi ẹjọ́ sáà sí wọn gbàdúrà tẹ́lẹ̀ mi abẹ́ ìkùn wọn wà abẹ́ kí mo ní wà tí ẹsẹ̀ bá ń ro ẹ̀yìn èèyàn kan jókòó tí ẹsẹ̀ ọ̀bá ròyìn mi ò gbé náà ro ṣùgbọ́n ẹja gbàdúrà igbe ẹ mọ́mí ẹ wá mọ́mí wá padà síbi ìbẹ̀rẹ̀ yẹn nígbà ọba tó jẹ tó jẹ ní kọ̀ọ̀mù ọba tuntun mi. ọba tuntun mi ló sì wá jẹ ní Íjíbítì. yes. tí kò mọ Jósẹ́fù. bẹ́ẹ̀ni ó sì wí fún àwọn ènìyàn rẹ̀ pé déèsì ènìyàn àwọn ọmọ Ísírẹ́lì ń pọ̀. ó tó bá wọn sẹ́rí ẹni tí mo fẹ́ sílẹ̀ ọ̀run wòlíì ni mí aláṣẹ̀ṣì ni mí ní í ṣe wòlíì ṣe wòlé àríran o kúnlẹ̀ wájú mi sọ pé kí n mórí máa ní mórí ọ orí ẹ tóbi ẹsẹ̀ rẹ sì ní jàǹjàn gbogbo ẹ̀dá tó mọ̀ mi ti mọ̀ bẹ́ẹ̀ mi nídìí àti fìràn bẹ́ẹ̀ praise God àwọn èèyàn tó problem tí mo ní ni pé tí n bá sọ pé báyìí ni Ọlọ́run sọ ẹlòmíà kan wò wípé kí lọ sọ ó tó dé mo sọ fáwọn èèyàn tó dá skul lẹ mo ní ẹ lọ wá sẹ́mi ṣe olúwalébi ọ̀pá bàbá kan ní tí yọ̀nba ti skul kọ lọ tì í mo ní èkú mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ya two thousand and eighteen mo kékeré àwọn tí ń ṣiṣẹ́ epo kí mo sọ fún wọn gbà náà mo ní àwọn ilé epo àmọ́ ju ọgbẹ́ ẹ wọlé ẹ wọlé ẹnìkan ní ẹ wọ tẹ bá dọdọ mi ẹ wọlé ẹ wọlé táìmù yẹn náà ta kẹ́ẹ̀gì kan ní one fifty kẹ́ẹ̀gì one eh, fifty litres one fifty ẹyọ eh, one fifty thousand ẹ jọ sá kẹ́nìkan wá sọ pé kọ́ wàá ra petrol ní níbi ẹnu ọ̀nà wa mẹ́wọ̀n one fifty thousand kí ló sọ fún ẹ ṣíṣà mọ̀ ń bọ̀ abẹ́ẹ̀kọ́ ó ti di gbàrọ̀ gbòdò ìwà àti ìdá ọjà àgbáyé ọ̀gbà mọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run mọ́tò táwa forí taari Canada tí a ní máa gbé bọ̀ forty two thousand dollars ni ní ìmọ̀ye tí wọ́n fi tí wọ́n fi clear rẹ̀ ń bí wọ́n ní wá ten thousand dollars kí n máa gbé lọ kí n máa kàṣọ yòókù fáwọn láti Canada ń ọ̀fẹ́ mọ́tò ẹ bá lè m'ma lówó ń máa kó wa mo ní tí wọ́n fowó ṣe lu wa torí ọlọ́run ní jẹ́ ní kọ́bọ̀ ń yẹn mi ní ní bí wọ́n bá kówó fún mi màá change sí Nàìjíríà dọ́là Nàìjíríà dọ́là Nàìjíríà dọ́là dọ́là lówó náà ń kó kiri afẹ́jọ́ gbàdúrà àwọn ènìyàn ọlọ́run wọn ní àwọn ọmọ Ísírẹ́lì sì pọ̀ sí so lè pọ̀ sí sá àbò ti láìkí ẹ̀ bá wọn kèjì parí it is not finished afẹ́jọ́ gbàdúrà mo sílì ọ̀run torí tiẹ̀ tó o bá ti porúkọ Jésù sílì yẹn á sí ju tó o fẹ́ lọ tó o bá ti lè porúkọ Jésù ọlọ́run ní sílẹ̀kùn ayo àtọ́gbò lè tè gbàgbọ́ ọmọ bíi ọlọ́run ti mú ọ bọ̀ a máa ṣe bí ní nǹkan tó fi wá ní èmi kò lè pọ̀ sí i ẹ pariwo ẹni àránṣẹ́ tí ń rán yàn ṣe báyìí ọlọ́run fẹ́ gbà ọ́ praise God hallelujah wo ẹsẹ̀rú àbúrò wọn ni wá lọ ni wọn bá sì parẹ́ sọ́hùn ara tù wọ́n lábẹ́ ègún nítorí pé o ṣe léyìí àwọn ọmọ rẹ lọ sí àtìpó wọn lọ sí o àwọn ọmọ rẹ lọ sí àtìpó wọn èsẹ̀rú o tí wọ́n bá na ọ̀sẹ̀ rú rí wọ́n máa ti ń sọ o àwọn fúnra wọn wọ́n ta àbúrò wọn sóko ẹrú abẹ́ẹ̀kọ́ wọ́n sì lọ sàtìpó lọ́dọ̀ rẹ̀ lára bá jù hàn lọ́hùn wọn ò mọ̀ pé gbàmú ọ̀ràn bà èmi ò lágbára ọlọ́run ò ní tọrọ mọ́ kọ́ mo bá sọ̀rọ̀ ẹ́ ó lébi ò tọrọ mọ́ ẹjẹ́ àjọ pariwo mi ò rí n sì gbé ọ sórí òkè má wàá aago fún mi ilẹ̀ ẹtí ẹtí wọ́n ti ń gún mi ń kẹsẹ́ ní wàá máa wò pé kí n kọ́lọ́n lè jẹ́ n parí ń fọ́ kọ́lọ́n kí n jẹ́ n lè parí tọ́ba ṣàdá fún ọ mọ̀tẹ́ni kan sọ fún ọ pé ládìyọ̀ lágbó ti lówó ṣáà gbìyànjú pé ẹnìkan bàbá ọlágbójú wà lórí òkè fọ́sẹ̀ méjì ó tó gẹ́ kì í ṣe pé ìrìnsẹ̀ ebi kọ́ o ṣùgbọ́n àìgbọ́mọdọ̀ mọ́ sí ń bẹ lórí ibi wọ́n ní dúró wọ́n ní wọ́n mú mi nígbà òdì may ta ṣe ìṣàìsàn o ẹgbà ọlọ́run mọ̀ gbà o ẹjẹ́ ọmọ àdì mímọ̀ ẹni tí ń ṣàìsàn wọn máa ń gbèdìgbàdìgbà ni o ọkàn rí pé praise God báàfù kékeré báyìí kì í ṣe ńlá pápátá o ó to ojú ẹ̀ tó báyìí pẹ̀lú pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run kílẹ̀ tó mọ́ màá tọ akúnlẹ̀ méjì láti rìn láti tọ́lẹ̀tì rè ilé agbára mi rè náà bẹ́ẹ̀ di agbára mi kí nǹkan dá ẹsẹ̀ kínní èkejì mi lè ṣe kì í ṣe pé bóyá mi ò lè gbé ṣùgbọ́n mo ti fúyẹ́ kọjá bẹ́ẹ̀ láì jẹ láì lè jẹun tí n bá gbóòórùn oúnjẹ mi lè jẹ ṣùgbọ́n ibi ìtọ̀ ti ń wá mo mú pásọ kan débẹ̀ níjọ́ nínú pásọ àgbàlá ìtura kíni orúkọ ẹ̀ jókòó mo ní wò ń gbé e ibi mò ń tọ̀ síre tí má ti bọ́ lọ bẹ́ẹ̀dì yẹn gàtó báyìí fóòmù yẹn gàtó báyìí bá ti jókòó bá ti tọ̀ a máa ṣe ṣe ṣeré yẹn lè fẹ́ tó ọgbọ̀n ìṣẹ́jú kó tó tán asọ̀fọ̀lọ̀ kò sí ní tó mò ń dúró ṣe ń bí mọ́ mo ti lọ London Spain everywhere kí ló tún fẹ́ máa mú lọ kàn sí nira ibẹ̀ náà làwọn ọmọ ọlọ́run ti ní gan náà ń gbọ̀ ya wọ́n gba aago lọ́wọ́ mi wọ́n lé dókítà ní ìjẹ gan níṣẹ́ mo ní kí níṣẹ́ ẹ wá fẹ́ pa mí yányá yán kí n má ṣiṣẹ́ hùn bí n bá níṣẹ́ físíkà sí ẹ jẹ́ máa ṣe lé ìjọ wọn ka aago lọ ọdún àdàbí mo wà ní òkùnkùn mo sì fún tẹ́jú mi wé mo lọ o mo sì tún wá kiri torí tí mo fa aago yẹn ṣe é ṣe kékeré ẹlòmíín pè mí Canada ẹni wúyà báyìí ni o ẹni wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ fọ́mọ mi o wọ́n fẹ́ ṣe báyìí o tí mi ò rí gbọ́ yẹn ẹ̀yin ọmọ ìṣe kúkú sọ fọ́ lọ́hùn àti gbogbo wọn tí wọ́n organize àdúrà ẹ sọ pé kí n mo ti àǹtí mi ọ̀ndà ìyá ìyá jẹnjẹlé. ẹ lè kú tí máa lọ bá wọn tí mẹsẹ ẹ má lùlù mọ òun yẹn bá wá kó in lọ́la wọn kó in ẹ bàbá á lùlù á pariwo lé lórí kángẹ́lì kángẹ́lì òkùnkùn lè sá kángẹ́lì òkùnkùn kọ́ bá mi ètò ọ̀sẹ̀lẹ̀ tó kú rẹ́rẹ́rẹ́ yìí kì í ṣèṣù lọ́wọ́ à ń di ẹ ọlọ́run lọ́ba yé wí ó ló ń tàpá lásán torí tá à ń sọ àti jẹ́ńjẹ́ olólùwà lẹ́ẹ̀mẹrin ẹlẹ́ẹ̀kẹrin la jẹ́ńjẹ́ náà rìn bí. pé àwọn èèyàn máa kú bí adìẹ wọ́n ti àwọn èèyàn ìgbà mi gbọ́ máa kàn wọ́n sọ pé kìíní á yọ sí mi ní kì í ṣe pé báyìí wọ́n á ríran ọmọ mi lọ́sọ̀ fáyé báyìí lọ́sọ̀ fáyé báyìí àìsàn yóò sì lè lọ ìmí tó ń bọ̀ ìwọ ni ọlọ́gba Jésù àbí Ebola ti lọ hiv ìtọ́wá tó ti lọ sọ wá stop àwọn èèyàn kan mọ́ságbèrè ẹlòmíràn ní kankan ní ọ̀pá yẹn praise God hallelujah pé orúkọ Jésù wọn láwọn ọmọ Ísírẹ́lì sì ń pọ̀ sí i ẹ má gbàgbé o bá mi nígbà tó dá ènìyàn tán nínú ìwé Genesis yẹn hello ẹ ti sùn ẹ sùn ohun tó lọ kọ́ mọ́ wa ni ẹ lọ bìsì wọ́n ní ẹ wá náà ẹ wo àwọn ọ̀fọ́n káàkiri àdú káàkiri o àgbilẹ̀ ẹja lọ́ba lọ́rùn ó ní ẹ wá àwọn èèyàn yìí wọ́n ti fún wọn ìṣọ̀kan wọn wọ́n ti ní ìṣọ̀kan tó lé o wọ́n sì ti ń kọ́ kí ìbọ̀ kí ni ká ṣe fún wọn bàbá ọmọ àti ẹ̀mí mọ́ wa o ẹ wá ẹja dà wọ́n lédè o àwọn kan ló ṣe ẹ̀kọ́ ya ẹ má gbèdé ara yín mọ́ ọ̀tán otuka àbí otuka lódì ṣùgbẹ́rù kúkúlà jòjòhé tuwádà náà bá yọ̀ ọ̀sẹ̀ tira wọn nǹkan gba gúúsù lọ ọlọ́run nìyẹn ẹ sọ pé ọlọ́run nìyẹn. ọlọ́run nìyẹn. ètò ọlọ́run ni o ẹ wàá porúkọ jésù sẹ́ẹ̀rí bàbá mi ìmúrúkọ yín o adéoyè sáà ẹ pọ̀ sí i ṣe eré tó ọlọ́run lórí ìtẹ̀mí ni pé kí n gbilẹ̀ sí ìyá àjẹsà ọgbọ́n tí mo wí ọlọ́run wa ní kí n gbilẹ̀. ọlọ́run wa ní kí n gbilẹ̀. màmá alájà lókè bẹ́ẹ̀ kọ́ ni abẹ́kọ́ ìyá agbára ọlọ́run nígbà ní. ó ní kí n gbilẹ̀ sí i. ó ní kí n gbilẹ̀ sí i. sẹ́ẹ̀mù pàgbára yẹn wà. sọ fọlọ́run orúkọ jésù rẹ yóò bo tani tí mẹlẹgbẹ mọlẹ hmm. ṣe ẹ láwọn tí wọn kóra wọn jọ ń bí wọn ṣe bí wọn ni o wọn èèmọ ntáyé wí tẹ ẹ bá sì ní tara wa jẹ àwọn tí wọn wà ń bí tí wọn tèké ní ọkọ ẹlòmíì ìdí ẹ tóbi ìdí ẹ tóbi ló jẹ kán kán jókòó tí wọn gbé sáyà lágbára bọ pa wá lọ pa wá a máa bọ wàgò lónìí bẹ́ẹ̀ bá wàgò ẹ wò dé ẹ pariwo agbára láti gbilẹ̀ káyé má lè ká mi kò ó ní ẹ jẹ́ ká kí wọ́n má bàa bìsì mọ́ èmi fẹ́ bìsì mo fẹ́ rẹ̀ sí hello àwọn ọmọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀sà ibi ìkọ́ ọmọ bára mi mọ́ pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run gbogbo tí tuntun bẹ wájú mi nísìn mo kàn wá ń jókòó pé gbàwo gan ló dé gbàwo ló máa dé mani ní olúwa pa mí á ní ká lọ wá tó ṣe inú ẹ̀ ni mo ti gba ṣèkínní ráǹdì rẹ̀ ká lọ ibi ọ̀nà sóorópin sóorópin ilẹ̀ yẹn ibi mò ń mọ́ lọ wo bí sóorópin mo ní mo rí sóorópin ibi mò ń mọ́ lọ èmi mọ̀ ọ́ pààyàn èmi mo sì pè ẹni bá yọ̀ǹda fésù ibẹ̀ mo ti mọ̀ pé ayé pé mẹ́wàá olú olú àkàsọ pé wo ọkà sọ fún màmá yẹn ọ̀ya ntẹ́ fi sùn lóòótọ́ ló ṣe ọ̀yá ẹ̀sí ayé hàn ọ̀tàn o mi ò mú. bàbá rè bàbá ọlọ́pàá kí mo sọ ṣe ẹ dúró tì mí nínú lérí ẹ wá dúró tì mí báyìí ẹ má lọ bí o ńgbọ ya pilot ọlọ́pàá ẹ̀kejì ìyẹn wọlé ó ní kí ló dé ẹ má wọlé mi lè sọ pé mi ì ní dákẹ́ báyìí ní tí wọ́n fi lù mí tí wọ́n fi sí ayé hàn mi ah, tí wọ́n fi yòókù rẹ̀ jẹ́ àpáta iná yìí ṣùgbọ́n mo mọ̀ pé bàbá ló sọ pé ẹ fìyà jẹ́ ẹ ṣì ayé hàn n bá sọ̀rọ̀ sọ̀rọ̀ àní kì í tẹ́ mi lọ́rùn ṣé ẹ mọ̀ pé mi ìbẹ́ dì sí ní tí mo kàn sọ náà ni pé sáà máa mú un lọ bàbá ti ràn ibi tó ń lọ rẹ̀ n kò sì sọ ní ó tó gẹ́ ẹ̀sìn wọ lọ́wọ́ ẹ̀ ẹ má fọ́ ọkàn mọ́ ó stọ́ bọ́ùn ikú ní ń béèrè lọ́wọ́ mi ikú sì dúró níwájú ọlọ́run ṣé bí wọ́n torí rẹ̀ mo ti sọ mo ní fúnra mi mo pé ikú èmi rèé ó ní sọ fún bàbá ọkàn kó sọ pé kí n wá mú ọ kó lè mí ìṣẹ́jú márùn pọ́npọ́ rẹ̀ rèé ń bọ̀ wá bọ̀ ẹ wà ní kó máa bọ̀ ó ní kí n sọ fẹ́ ni mo sọ fẹ́ ni ni màdá ó lè kú ṣùgbọ́n wọ́n fojú ẹ̀ rí mo tún fẹ́ kọ́ ọmọ tí ń pè ní ayé ọ̀dà tí ọba sí yẹn bó ni mo fẹ́ ròyìn fún ọ hmm. kọ́ ọmọ yẹn dájú ayé mi mọ̀ lọ ẹ̀ńtáyálè gbogbo ọmọ yẹn ni mo pe ó wọn láyà ni ó yẹ kí wọn ti kú ó tọ́ ọba wá sọ́dọ̀ mi màá sọ fún ọ mi ì jẹ gbèsè mi ì wà nú ẹgbẹ́ òkú mo sì kankan o mo jẹ ní kankan lówó o torí ẹ mi ì àgbàṣe tí má bẹ̀rẹ̀ àgbàṣe lọ́la mo ti sanwó ẹ létí ẹ mi because ó ní ẹ má ṣe jẹ ẹnikẹ́ni ní gbèsè òkú ìyá mi kàn mo jẹ ní kankan gbèsè o bí n bá sì kú lọ́la ètí máa ní kú ẹ mọ́ wòran sí ọlọ́run kan ṣoṣo pé àti fi tiẹ̀ lágbára o ẹ dúró fọ́dún mẹ́wàá gbáko ọlọ́run sọ̀rọ̀ ẹni lè dráìfù rẹ yóò lè tí ọba lẹ́mìí ọlọ́run bí a bá yàn kó lè pẹ́ ẹni á yàn lẹ́yìn bàbá Adébóyè sọlọ́sẹ̀ méjì tí wọ́n fi padà nù tí wọ́n ní kọ́ áńdù Nàìjíríà ṣé bí wọ́n gbàdúrà fún àbí wọ́n gbàdúrà fún kọ́ lọ́sẹ̀ méjì ó fínísì pápátá pépà tó fẹ́ gbé wọ́n pọ́nra kí lẹ ń sọ yìí sójú lásán ojú lásán ni a fi ṣe wèrè tí ọba sọwọ́ ọlọ́run èèyàn wà tẹ̀dó ní mùsùlùmí mùsùlùmí kọ́ńtì ẹ̀ àpò ṣé ìlú ìkínẹ́pọ̀ ìkírè ṣé ní kí ṣe ilé mùsùlùmí àbí ilé ìpọ̀nbélé ìkòyí tàbí kòyí ọmọ wọn gan-an muslim ni wọn ṣùgbọ́n gba wọn ti rùkú méjì débí tí ó ti jí wọn sọ̀rẹ́ńdà fọlọ́run wá ẹ wá lẹ pósítà bàbá yẹn síbi ẹ lẹ sínú yàrá mi wọn ò ní rárá mo fẹ́ máa jírí láàárọ̀ ẹ pariwo agbára láti bísí fẹ́ lè bísí ẹ gbọ́ dáadáa orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo Ọlọ́run iná o ó dá nídìí nìyẹn o ó tó gẹ́ tọ́ bá sọ pé kọ́ tọ́nà ọ̀nà ọ̀la níbi tí ọ̀sán náà ló ti la ọ̀nà sójú lásán ló la òkun wa ojú lásán ló la Egypt kọjá pẹ̀lú agbára ẹ àkọ́bí ẹranko ó kú àbí kí ló tún kù ọlọ́run all sufficient God God of all all things all living or not living God can kill ẹ pariwo bọ́ ọba lọ fẹ̀sìn ọgbọ́dọ̀ máa sọ̀rọ̀ báyìí olúwa agbára ìsọjí púpọ̀ agbára kíni olúwa rọ̀dùn lọ́yà àdúrà. Whoa! má kàn máa ya ṣọ́ọ̀ṣì kiri má máa wòlíì máa ọlọ́run ọ̀nà láti mọ ọlọ́run lẹ́yìn ìgbà náà tọ́ba jẹ́ nsọ kankan fún ọ sọ́ọ̀mà tó sọ́ọ̀gbọ́ tuntun tọ́ba tọ́ba gbàgbára lónìí tọ́ba ti bọ́ ọ̀tá báyìí tọ́ba jóbi ẹni ọ̀fà ìjọkọ̀ ẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ rí èrò tí ó sì wà nú ẹ̀ náà ni pé ń bò mu bó mo ṣe fẹ́ wòlíì wèrè wèrè tí mo gbé mi nínú létí ti jákujàku aláyàfẹ̀fẹ̀ ń bo olùwọ́ wà ọ ti dáa fún ọba mi ó rí ṣe ntọ́ fẹ́ ṣe nìyẹn tọ́ ọba da lágbára kò sí e, ẹ̀mí ẹ̀sìn ò ní wọlé táìmù tọ́ ọba da lágbára lẹ̀mí ẹ̀sẹ̀ mú ọ wọlé wọ́n wàásù tán lọ́lọ́ńkọ́lé ńjọ́ kan twenty four disciples yí mi po odidi ntìmẹ̀ wàásù làgbèrè a sì béèrè ná tó borí ẹ̀ obìnrin sì bọ́ra alẹ̀ tán yányán kì í ṣe pọ́ bọ́ra péyọ kan o ẹ̀yin tí mo ti sojú yín sọ lójú àwọn aránṣẹ́ Ọlọ́run ẹsẹ wọn God bless you bá mi orí àpáta mo sùn sí lọ́dọ̀ bàbá Mósè olórúkọ mi pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run kò wọ ọmọlúàbí ó sì fi aṣọ ẹ̀sùn ó sì fi ṣe èṣù ká ó fi ṣe kìíní ó sì kọjú sí mi ọkọ ọkọyìn báyìí òun náà ọkọyìn ọkọjú sí mi báyìí ó ti làgàá yóò ń yá mọ́mí mọ́mí ìyá Ísírẹ́lì mo ti yàn ọ́ jẹ mọ́ mọ́ mo ń sọ lọ́kàn ara mi ni bó bá sì jẹ́ adélé bí bí ọjọ́ mẹ́sàn-án keje mọ wa o bára mi ṣe ń gbóná lọ́mọ sẹ́mọ̀ ẹni ara ẹ̀ ń gbóná tí nǹkan tútù ń kàn ìwo ìwo kiri máa ń jọ ìwọ èèyàn gidi inú àwọn èèyàn ọlọ́run tó bá jọ ọkùnrin bí ẹ tó bá jọ obìnrin bí ẹgbẹ́ rẹ̀ kí ẹ má má pàfẹ́ẹ̀tì o àwọn bàbá bàbá tẹ̀ ń wò lókè yẹn ọ̀ pàfẹ́ẹ̀tì o tẹ́sí kí abiyara bá ń sọ pé ọmọ mi tó bá ti gbọ́ nǹkan sí mi má bọ̀ o ẹ jọ sí àwọn ìdálágbára over fifty years in service ẹ pariwo olúwa mo fẹ́ tóbi agbára agbára agbára ìsọdí ńlá tó lè ṣe olóòtú ọ̀dẹ̀ ṣàyẹ̀mí ó yà àdúrà bẹ́ẹ̀. wáyà mọ́tò tó kó mọ̀ grade one o ti jóná tán kí mo ló ti ṣe mo ní bàbá bó ti wù bàbá kú rírìn àjò ìlà mo bá gba báyìí mú lọ́wọ́ <laughs> ẹjọ́ àyàn nílé epo ìwáyà kọ́ wọ́n ní bẹ́ẹ̀ bì wá wò kínní owó tí mo kó dání ni òní dọ́dọ̀ bàbá mọ́ ṣùgbọ́n pàà ní fojú kan obìnrin ọkùnrin á fojú kan orí àgbáyé bíi tiwa náà ni bá a bá kú lórí ìyẹn náà lọ́wọ́ mọ̀ pété àtìráyìí bàbá ní ẹyọ ọmọ mi ṣe so nǹkan náà máa ń ṣe nǹkan máa ń ṣe mo ní bàbá ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù àádọ́hùn àádọ́hùn o wọ́n ní wáyà ṣe akíkì ẹ̀ kí ni dúdú kí ni orúkọ ẹ̀ téèpù dúdú yẹn sọlé téèpù dúdú àwọn wáyà tó fẹ́ tó lò ń bẹ̀ tó tí ò yọ ó fi sọlé téèpù dé tí wọ́n tó kíkì ẹ̀ lọ́wọ́ kan rẹ̀ mo ní bàbá iná dáhùn àwa ní ìjì àwa sì kó mọ́tò sínú mọ́tò yìí náà wà kó sí báyìí ọmọ ẹ̀ mọ́mọ́ kọ́ ọwọ́ ọmọ ìlú ni o ọmọ ẹ̀ mọ́mọ́ pé wòlíì náà ọmọ mọ̀ pé ikú ń bẹ lọ́nà ṣùgbọ́n àti gbé mi adébẹ̀ o tá a bá débẹ̀ ìjọ náà àní ní bàbá torí àwọn ẹbí ẹ ti àbándó ẹ e. àwọn ẹ̀gbọ́n ti àbándó ẹ e. torí mọ̀ ṣe ló ṣe wọ́n fi ọmọbìnrin yìí sẹ́ni tó yẹ kó fẹ́ nígbà ó sì rí wàhálà rẹ̀ gbogbo ẹbí la ìjàwọ̀ jọ́ọ̀sì gbà náà gbà èló ni a ní di six thousand naira èmi mú twenty thousand láwọ́ pẹ̀lú àṣẹ mọ́tò àti gbogbo àná seven thousand ó kèlò mo sì kó six thousand fún dókítà wọ́n sì bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ àti lọ o ẹ bá ní fún two thousand yìí bàbá gba two thousand yìí ká máa fi jẹun bàbá ní wọ ọmọ ìṣá àfìgbò débi tó mo ní bàbá bí tí a ẹnìkan náà lọ́lọ́ máa lò mi sọ fún bàbá pọ́lọ́ ní mọ́sàdá mẹ́wàá fún mọ́ ẹ pariwo ó sọ fún Olódùmarè hello ẹnìkan bẹ́ẹ̀ ń bí tó yẹ kó gbàdúrà yẹn dáadáa lónìí agbára ọ̀run iná agbára tí palẹ̀ ègún mọ́ ọlọ́pàá àgbà ti ṣe kí wa. ọlọ́run ló jẹ̀bi o ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ appreciate ẹ ó ṣe ju tí wọ́n ṣe lọ bí wọ́n bá ṣe tanstẹ́ẹ̀nì tí wọ́n ṣe yẹn lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́lọ́run sọ ó ní ṣùgbọ́n sọ ọmọ pé ní ọjọ́ yẹn àwọn ìránṣẹ́ ọlọ́run tó lọ púpọ̀ nú àwọn èèyàn tí wọ́n kàn bọ́ sẹ́yìn ẹlòmíín lọ kù pẹ̀lú ìrònú sáà sì jọ pé wá sá tí lọ kù bí wọ́n kú ara ni òbí kú yányán ni wọ́n mọ̀ ni wọn ò níye o ọlára àwọn tó gbòdì ń bẹ pé ṣé ojú lásán náà lélẹ́yìí praise God bẹ́ẹ̀ bá gbàgbé January bàbá bàbá Ìlọrin bàbá tó wá láti Akérédolú ó ní tẹnikẹ́ni bá gorí ọ̀tà yìí tó bá lo ọgbọ̀n ṣẹ́jú tó lọ́lágúnjú gbà ó ní ọ̀yà àgbà nǹkan rẹ̀ ó ní kọ̀mọ́ntì ọ̀sán mọ́ ni bàbá olóòtú confuse onítọ̀ bá pẹ́ jù oníṣẹ́jú ẹni èṣùbù yóò sì kú onítọ̀ mọ̀ pé mi ń sọ ọ̀sán lójú gbogbo èèyàn bẹnu rẹ́kọ̀dù o èmi wọ́n sì sọ̀rọ̀ lẹ́nu ìjọba ní ká tó máa bọ̀ yìí o ọmọ mi ń bẹ ni hello yakida nígbà sọ̀rọ̀ débi kékeré lọ́sẹ̀ ó ní à ṣé ń tà ń bá rìn rèé èmi à ń sọ̀rọ̀ ọ̀nà sí ọlọ́nkan ni tí bàbá yẹn dẹnu lé <laughs> ìyẹn wá ní bàbá ṣé ẹ ṣàṣẹ́sí ọ̀run là ń ṣe àbí iṣẹ́ ayé làwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ mo kò sí ní bá má pé ọwọ́ àtòsí mi ní ìjẹ́bàbà sọ̀rọ̀ because má ṣe lára jowú o kí mo ní o ṣe bàbá kan bẹ tí mo sì ń sọ̀rọ̀ rẹ̀ bàbá Ifẹ̀ Ọládélé Ifẹ̀ àbí ọdún Ọládélé gbogbo yín kílẹ̀ tó mọ́ orí àpáta náà tẹ́ máa bá wọn rè pẹ̀lú orí ọ̀fẹ́ tó bá ti lọ wẹ̀ tán lálẹ́ ibi tí ń wọ̀ nù tá a bá sì parí tá ẹ rí aṣọ kan ṣoṣo wáìtì kan lọ́wọ́ tá a fi parí bàbá ẹ máa bọ̀ nbí ó ní ntọ́ ọkọ ọbẹ̀ yẹn òótọ́ sí ni aláǹgbá ẹ bá wọ bẹ̀ yẹn á mọ̀ pé ìṣẹ̀ṣe níbi tẹ̀ wọ̀ táìsì ẹyọ kan tí a ń lẹ̀ mọ́lẹ̀ ẹ̀bẹ̀ tó bá sì kéré ó ní five thousand ẹyọ kan bàbá bí ara gan débẹ̀ mo ní bá mi ẹ jókòó lórí oníbẹ̀ẹ́dì kí ni ẹni tó so bàbá bẹ̀rẹ̀ sí yí nẹ̀ mo ní bàbá. ó padà rí ògo rẹ lò. àmín o. kò ń bínú àdúrà yẹn ti dé ah, mo pa láṣẹ ni orúkọ Jésù mi ìdálábà orúkọ Jésù gbogbo àtọ ń bẹ ń di ọ̀rọ̀ rẹ pọ lórúkọ Jésù tí a ní ìràwọ̀ àwọn ò ní jẹ́ kí ìràwọ̀ rẹ ó dìde lórúkọ Jésù ajá wọn lulẹ̀ lórúkọ pé iná Ọlọ́run wọn gbọ́dọ̀ bí sí mọ́ torí kò tí mi àwọn ọmọ Ísírẹ́lì sì ń pọ̀ sí ṣùgbọ́n ẹja bá wọn fọgbọ́n ṣe ẹja sọ fọlọ́run agbára àgbélépọ̀ tá lórúkọ Jésù tó onídìí ẹ̀ onídìí ẹ̀ onílù ẹ̀ onílù ẹ̀ onílù ẹ̀ sótútù mẹ́yìn ni èyí rọ ẹ wo singlet ní bẹ́ẹ̀ bí ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọ ọwọ́ pọ̀ bí ọjà yìí singlet lásán lọ́wọ́ àgbẹ̀ ọkàrí ọjà ṣe bá ti jọ làánú kọjá ẹ ṣùgbọ́n kẹ̀jẹ̀ pé òtí mú ti lọ ẹyin us mọ́ ẹ pariwo tígi ẹ wò ẹ wò ẹ wò fi ṣe ń dán yọ̀yọ̀ lórí àpáta báwọn ọmọ israẹli ṣe ń gbìn nìyẹn bílẹ̀ wọn ṣe ríre o bílẹ̀ wọn ṣe ríre o kò síbi tí oní ọkọlélé lórí oní ọtí ń gbìn iṣu pẹ̀lú orí ọ̀fin ọlọ́run mo lè ẹ tí n bá ti kúrò tó bá padà lọ wá padà bá mi pé ọmọkùnrin yìí broadcast mi káàkiri àgbáyé ọmọ ọdún mẹ́wàá tó lè dá sẹ́mọ̀ pé tá a bá gé ọ̀gẹ̀dẹ̀ ọmọ ní sírí tá a mọ̀ sí báyìí sírí ẹyọ kan márùn-ún bá ní bẹ́ẹ̀ ọmọ mi yóò tó méjì apá mi ní kíni à ń porúkọ ọ̀gẹ̀dẹ̀ nígbà tẹ́gùn ti kú òláyé wọn ẹ falasẹ ẹ forúkọ iná iná wẹ̀gún wẹ̀gbẹ̀ iná wẹ̀gún wẹ̀kíní ọlọ́run mo ní ìdí ẹ̀ kó gbé wọ̀n mi ó yà àdúrà dáa. ṣoṣo tó o bá ti pe orúkọ Jésù ẹ pé kọ́ lóòkè iná agbélépọ̀tà ò dàlùmí àbọ̀ onídìí ẹni èèyàn lọ́ọ̀bà lò èèyàn ò sì dáa ẹ̀ló à ń dáwó mo ní wọ́n wá dáwó wọn fẹ̀yàn wé pásítọ̀ wa bọ́bí ó ti wà lórí píù ẹ wá dáwó ẹ̀yìn èèyàn láàrin àwọn èèyàn Ọlọ́run ló gbá mi lóòka pa èmi ẹ̀ sì wojú ara wa báyìí bẹ́ẹ̀ ni n ò torí ẹ̀ lépo lórí ọ̀tá mi dòní ara mo tó fi dá lóòótọ́ mo gbé lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n mo jọ̀sẹ̀ kan tí mo lé oró yẹn dànù bẹ́ẹ̀ ni olọ́fẹ́ di ńlá ṣé kékeré ni n tẹ́ ń fojú gírí bó ṣe rí ni àwọ ọ̀pẹ méjèèjì ìgbà mi ẹlòmí ó débẹ̀ yọ ọmọ lọ mi báyìí lọ gbàdúrà ni àdúrà ni fi ń gbà eléyìí bá lè wù lórí àpáta ayé ń gbọ́dọ̀ wù a sì gbin abá ń bẹ̀ ni kò jù lọ lọ́ọ́ ibàyí lọ kí la dé sí ní so gbogbo kì ẹ̀mí ọlọ́sìn la gbọ́dọ̀ pa torí pé tọ́ba di yánìsì wọn aṣọ náà mọ̀ láti ọmọ tán ná ara la fẹ́ fi bí dá ibi yìí kì í sori òkè tó jẹ ìwé ibẹ̀ tí tó jẹ tó nírí ya ẹ jẹ́ ká porúkọ Jésù mo kàn sí wẹ́ni yẹn tí n bá sì ní bá mo ti ṣerú ẹ̀ tó ẹ pé ẹni yẹn ó kú ìyàwó kú àwọn ọmọ kú à ń sọ lọ́sẹ̀ lọ́wọ́ náà ni ọwọ́ ara lẹ̀ lábá wa ni àwa la jẹ́ orílẹ̀ yẹn kọ́ ìgbà wa débẹ̀ ló tó kọ́ ó sì ń gbébẹ̀ àní ọlá ó sì wá bá open class ṣiṣẹ́ wọ́n sì ránṣẹ́ látàbà pé báwọn nàkọ́ gbẹkú bẹ́ẹ̀ ni lọ́lọ́sẹ̀ kan ṣoṣo iná àfi pa ó sì pé bọ̀dá ọ̀nà lóòka ebó òka ni mò ń wò lọ́wọ́ ẹ̀ ó lẹ́mọ̀ ọ̀nà lóòka tèmi jọ ń ṣeré ni ìyàwó tí mo bí ni tí mo ní ni ìbá wọn àwọn ọmọ náà láti mọ̀ pé máa ń sọ̀rọ̀ mi ìsàsọ̀dànù ni ìbá wọn ṣeré àwàdà mi ìsàwàdà praise God ìgbà táwọn èèyàn ní kí mo lè kankan kan mo ẹ̀ ń bá bá mi bẹ̀rẹ̀ ní woman palọ̀ wọn wá àyàn bísọ̀ọ̀sì ṣe tóbi òye mi ọ̀rọ̀ mi ò ṣe é kó n sọ̀rọ̀ prosperity ọ̀nà prosperity mi ni mo ti ń tì ọ́ sí tó o bá ti dá lágbára o ò lè sinmi ìnira ṣe nǹkan kan láyé praise God hallelujah mo béèrè lẹ́ẹ̀kejì mo ní bọ̀dá mo sì fẹ́ ṣàánú rẹ ni bọ̀dá ẹ̀kẹta òun ọ̀nà olóòka ọlọ́ba sì fẹ́ sọ́dá ariwo onídà ọ̀dà ọlọ́run back to sender oró oró lọ́jọ́ burúkú oró ọ̀yà back to sender wọn èè parí tán tó tutù fi mu pẹ̀lú orí ọ̀fẹ́ kò lójọ́ kan lọ nínú ayé tó fi parẹ́ ìyàwó tẹ̀lé ilé yẹn wọ́n ti ta padà báyìí ọlọ́nu agbára ìgbénijà iná ìgbénijà abọ́ onídìí àti máa fáìlì fún ẹ. iná kíni. iná ìgbénijà. láàmì tó bá dé ẹnikẹ́ni tó lè wáyé forí gbárí òsì tíwọ àtẹ̀yàn bá ò nídìí àti fọṣẹ wẹ̀ tíwọ àtẹ̀yàn bá fẹ́ gbaṣẹ́ jẹ́ wọ́n pọ̀ ìwọ náà wọ́n gbé fún bí ẹgbẹ́ lọ́ngìlẹ̀ fẹ́ lòmíì yóò ṣàṣìṣe bọ́ ṣe nínú o iná tí ṣe kíni ìgbéníjà níbi tẹ́yìn ò sí tí ò ní di bíráìbù ò ní di kíni bíráìbù so o lè gbà á tí wọn náà bá jẹ́ni tó lóró nú wọn wulẹ̀ gbà o torí ọba fi ń dán yàn wò tábọ̀ ń ṣépè fún yàn kò lè dáa fún ọ dálẹ́ o èmi ò ṣe pé fún yàn àwọn èèyàn tó lọ lọ́lọ́sẹ̀ kọ́lọ́sẹ̀ tó dú èsè kékeré baálẹ̀ adéomi abẹ́yìn adélẹ́yẹ ó ní kọ́kọ́ palẹ̀ mọ́ tó pọ̀ fún hàn ọlágúnjú gbogbo nǹkan ọ̀fẹ́ dábìrà yìí kọ́kọ́ mú àwọn kan kúrò nílùú yìí kí o tó rè rí sẹ́sẹ́ mọ ọ̀rẹ́ni tó kó ìyàwó tọkọ mọ ilé bàbá ẹ̀ ní o tó sì lọ́tà àmọ́ ibi tó wà dòní ó ní mo lọ fọ́lágúnjú praise God hallelujah inú gbóni mo ra ilẹ̀ tó pọ́n jù pàápàá seven thousand èmi sì ń ra twelve thousand ọlọ́run sì ni máa ra lọ bàbá abẹ́rẹ́ débẹ̀ ni máa ra ilẹ̀ lọ tó bá yá ó mú five hundred thousand lọ́wọ́ òun ní ilẹ̀ rà mọ́ wọ́n ń ta ilẹ̀ ẹyọ kan ní ìsìn nine hundred thousand one one million a plot ṣe pariwo yóò agbára kí iná mẹ́bí èjì ló bèrè papọ̀ agbára ìgbènijà iná ìgbènijà àṣẹ ìgbènijà ọyá dàlúmi ọyá àdúrà. bá wọn kan ọba tó jẹ ní Íjíbítì ti lọ èmi tuntun lọ jẹ ó sọ fọ́lọ́run àwọn ìjọba tó invite kí náà fàtú lára rẹ abọ́ invite wà látọ̀rọ̀ kọ́lọ́n ṣe kíni. kọ́lọ́n fàtú. ìjọba tí ń bọ́ drag ayé rẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò kọ́lọ́n ṣe kíni. sọ́dàdúrà bẹ́ẹ̀.

ọgbọ́n orúkọ Jésù àti mẹ́wájú rẹ̀ àlànà ni jẹ́ orúkọ Jésù máa dán lẹ́nu ẹ èmi sì fọ́ gbáyà fẹ́yìn ọmọ Ọlọ́run tó o bá lè fi ìwà mímọ́ tọ́dún ikú sí má lọ ọ̀dọ̀ ọkùnrin àjòjì má jẹ́ kóbìnrin àjòjì gorí ẹ tí o yẹ pé o lè má ṣe lọ wá lọ wá drug tó bá dáa fọ́kọ ẹ kó o wá tọ́níkì tó dáa kó o máa lè ṣe dáadáa kò ní ọ̀ lè ṣẹ̀ṣẹ̀ bàbá kù sórí rẹ̀ ó tún jí olómi ni ọ̀rẹ́ kó o sáfóbìnrin àjòjì àṣedànù kúrò láyé ẹ. obìnrin kan lé bàbá bàbá rìdíìmù ọ̀nbẹ́nu kínní wọn o ó lé lé lé dé London ó sì pe bàbá ńlẹ́ o kì í sọdún ẹ gbọ́ bójú bá jẹnu àtì pẹ̀lú orí ọ̀fíì Ọlọ́run bàbá lọ́dọọdún hundred million yóò kó lé lọ́wọ́ lóṣooṣù gbogbo tẹnu jẹ pátá ni yóò kó wálé yóò sì fi twenty two million tí ẹ lọ wo ẹ lọ wá kíní akẹ́sẹ̀tì wọn yẹn ẹ bá wọn ti ń ta kẹ́sẹ̀tì ọ̀dà pé ti di kíní nìsín lọ sínú Facebook wá rí kọ gọ́gù ẹ̀ kọ gbọ́ ìtàn rẹ̀ wọ́n lọ sí pé mọ́mì pé sún ṣé kíni sún ọ̀ sún wọn mú ọkọ̀ mẹ́tò àjọlọkọ ni ó sì lọ bọ́kọ ẹ̀ mo ti bí ti ń bì fún ọ mo fẹ́ lọ bí yòókù fàgbérí bóyá kì í ṣe láìfù ni bàbá sọ kó ọlọ́bọ̀ lẹ́ o ṣùgbọ́n eru ọmọ ọ̀jẹ̀ mo ti bí ti ń bì fún ọ mo fẹ́ lọ bímọ fún Adébóyè o inú ọkọ̀ Adéjàre àwọn tó ti gbọ́ dáadáa wà ń bí kì ṣe ìtàn o inú kẹsẹ̀tì wọn lọ́wọ́ o àwọn ọ̀tá awo koko mọ́ nbẹ. Ah. problem tó wà ní pé bọ́ọ̀ bá ṣe ń da lágbára tó bá lè gbégbé ayé wà mímọ́ wàá máa kéré sí ni. hello twenty twenty one by the grace of God December màá pé màá pé sixty years. ìyá ọ̀gá mi ní ma fifty kò sẹ́ni tí ó mú mi sí mi ìsọmọdé ẹlòmíà kàn ní ọmọ yìí wá màá kàn nínú àwọn bàbá tó lọ́nà ló sí èsì ẹlòmíà tí mo jù lọ ẹlòmíà ní wá ọmọ yìí màá ní yẹsẹ akílẹ̀ fẹsà. gbẹ̀wú bá ṣẹ̀ṣẹ̀ ń débi lẹ́ẹ̀kú torí torí àwọn eléwu náà ti ń pọ̀ ní ṣọ́ọ̀ṣì mi. àwọn mò ń kó kiri kọ́ lọ́sàn-án mi mo ní ọlẹ́yìn mi títí wọn ò gbọ́ sọ fún bàbá Gbádégẹṣin pé ó ti dàgbà wọ́n ní àwọn sixty yàbá kí wọ́n wà ṣọ́ọ̀ṣì mọ́ bàbá Gbádégẹṣin ní kì í so ní ọ́n bá wí bàbá Adébóyè náà ní ìṣe ní ọ́n bá wí èmi ọmọ tẹ́ ẹ tún wá ẹ̀yin sixty wọ́n ní ẹ park ẹlẹ́ ẹ park ẹsẹ̀ bẹ̀rẹ̀ ayé ni a lọ bá bàbá kan ọní lọ́sẹ̀ tó lọ ẹnìkan mo ní kọ́sẹ́ndì mo ní kọ́sẹ́ndì owó sí bàbá ẹ̀ kọ́ mọ́ bá a di pé wọ́n lé lóko nílùú pé kọ́ lọ fún àwọn arúgbó arúgbó o. mẹ́ta abẹ́ẹ̀kọ́ wọ́n sì kówó yẹn dé ni bàbá ẹ̀ bá ní ní bàbá ẹ̀ ya o yá mo mọ̀ pé o olóṣèlú ńlá ni ọ́ so ọ máa mi wà á máa na owó rẹ owó ọmọ rẹ fárúgbó wòlíì wà á máa gbàdúrà fún ọ adọ́dọ̀ bàbá kan eighty eighty five now pẹ́lẹ́pẹ́lẹ́ tó eighty five eighty years ti kọjá ẹ̀sà dúró lórí ìdúró pé ń bá wa sọ̀rọ̀ pé ń tọ́ pé kí ló sì fà á ohun tí Dáníẹ́lì kọ̀ àdídùn ọba là ń wá kiri ohun tí Jésù kọ̀ nígbà tí Jésù náà wò pé sọ àkàrà yẹn làwa gbogbo ohun tí Jésù kọ̀ pátápátá là ń wá kiri ìgbéga róróró pé mo fi gbogbo ayé fún ọ òun tá à kiri bẹ́ẹ̀ sì ni ẹni tó láyé ló lè bá sọ̀rọ̀ tó sì lè sàánú ẹ̀ sóòbínú sóòbínú bàbá iná kù mọ̀ sọ̀rọ̀ rẹ̀ lọ bàbá sì ó sì sọ bàbá títí títí ibi tó ní investment dé kì í ṣèlú kékeré wọ́n ní wọ́n ṣe ń wọ London wọ́n ti bá wọn gba ẹ mọ̀ pé channel tí wọ́n máa ń gbà máa ń pọ̀ ìgbà yẹn bàbá ò tí ì gbé yan ìrìn àjò hello iná ọkọ̀ adéjàre yàbí ìdí rúmu sósósósó ìdí sòtẹ́ẹ̀lì báyìí sósósósó alẹ́ sì ti lẹ́ kò síbi afẹ́ ti lọ gbòtẹ́ẹ̀lì mọ́. So expect me by by the grace of God between two, hour, two hours for this time I will be there. Wọ́n ní àkọ́kọ́ sọ pé ìjọ rìdíìmù tán o wọ́n fẹsẹ̀ pa á báyìí o obìnrin ló nílùú náà ẹ̀sà tóbìnrin bá wọlé tì yín tẹ́ ẹ̀ bàbá sùn yá á fínísì ìbọn bẹ lọ́wọ́ wọn o fúrì bó o sì ṣe yẹn á ní orí èpò òun ni so kò sí kò sọ́nà tí bàbá fi lè bàbá lòun ti wò pé kò sí ní tó lè escape òun kó ń fún ni tí ń fẹ́ ni kò sì tẹ́ ẹ bá ti kọlu ọmọ Solomoni máa dé tàmó ni yóò dé Solomoni apàdúró gbogbo ojúlówó ọmọ pátá lọ́parun Dáfídì sunkún lójú lójú ayé ẹ̀ ìtókù tó fi ilẹ̀ Solomoni pa wọn lọ́kọ̀ọ̀kan torí kó lè ṣe ìjọba tó dáa. ẹ̀ṣẹ̀ máa ń bí ikú o a sì tún bí àrùn ẹjẹ́ á sá fún tá a bá ti lè sá fún ká máa bèrè ẹ̀mí mọ́ lọ yóò bàbá ya ọlọ́run sì ń sọ̀rọ̀ látọ̀run kí ni mo ní ṣe. ọ sọ fọlọ́run agbára tí ibi tí rí ẹni wà wúrà ayé mi àti fàdákà ayé mi wà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ èèyàn kan agbára tí ó gbà fún mi pa sẹ́rùn mú ọ èmi ọ̀rẹ́ ẹ̀rùn ò ní rẹ́rùn gbogbo igi ní wáwé nígbà ẹ̀rùn ó ní ṣùgbọ́n igi tí a gbìn sí etí ìpadò yóò máa sòsò rẹ̀ ní ewé rẹ̀ kì yóò sì rẹ̀ sí gbogbo tó bá ń ṣe ni yóò máa ṣe déédéé tí èèyàn kan bẹ ń bí agbára tí gba eré jọ lágbàáyé léde lọ́wọ́ ọlọ́run dàlúmi ọyẹ àdúrà. yóò lọ bẹ́ẹ̀. God, with God, all things are possible. Sọ̀rọ̀ ló dójú ẹ̀ jà ń gbàdúrà. Tí gbogbo nǹkan kọ̀ọ̀kan ní ojú ilẹ̀, ọlọ́run wà bíi tàtijọ́. Ariwo ká. A wà lórí tẹlifíṣàn jẹ́ òní. Bọ́ládúrà la máa gbà bẹ́ẹ̀ kọ́. Ẹ lọ sọ pé èròjà àwọn èèyàn mọ tó ń lò. Gbogbo àwọn tí ń di lọ́ọ̀yà, wọ́n ń kàwé gbani. Adájọ́, wọ́n ń kàwé gbani hello Hi. ń bì. bẹ́ẹ̀ni sà. tí wọ́n bá ní kan bá sọ pé eh, ọlọ́pàá òun di kọmíṣánná of police kí lọ́ọ́ kà mí ọgbọ́nràn. ọgbọ́nràn sà. Eh? kọ̀sọ̀gbọ́n bẹ́ẹ̀. tọ́ ọ bá jẹ́ sùsà tọ́ ọ bá máa kàwé sí burúkú lórí òkú sí ọkà sùsà àti olókèrè òun láti máa kàwé kún un iṣẹ́ olúwa ẹ̀mí mímọ́ ló ní láti dọmọ onítọ́mọ bá sọ tó ọmọ bá sọ yín dòmìnà ẹ̀ ṣe kí ni o ibẹ̀ nìyẹn sì jẹ́ odi mímọ́ inú òwe inú òwe Jòhánù six sixty three ó wí pé ẹ̀mí ní sọ ní di àyè bá ọ̀fẹ́ ọ̀fẹ́ di excellent kí wọ́n gangan máa pé àwọn ẹ̀ má dá àwọn ọjà yẹn ẹ̀ wọ́n rìdíìmù rí ni. ìdí yìí máa ṣe máa ṣe ìjọ́ọ̀tì mọ́ ìlú mọ̀ ni mo lè sọ fún yín pé ju Ghana lọ rìdíìmù ju Ghana lọ odidi orílẹ̀-èdè ni bàbá ń kọ́ bìkan lọ́bi tí bàbá kọ́ ó tó gbogbo àpáta tí kọ́ o rìfáìfà ẹ̀mí ọlọ́run tí yóò ní lọ èmi aláàtì bọ́ abala kan a sì rìn la àbámọ́ bí àmọ́ bí apáàkì mọ́tò sí mọ́ àfẹ́ débi ọ̀tá àwọn èèyàn ní mọ́tò dà wọ́n ní a ti ní one hour plus one hour plus bẹ́ẹ̀ ni bàbá láti rìn bíi ní ìsẹ́ni bẹ́ẹ̀ níbo wá la páàkì mọ́tò sí àbámọ́ kí la fi kí la fi ń pè wọ́n hmm. àwa adébi àpáta adébi wú ọ̀tá láì ẹ̀yin èèyàn ẹ má jowú o àbẹ́ ẹ má ẹ má ṣe lára o ẹ jowú ṣùgbọ́n ẹ sọ fọlọ́run ẹ má béèrè ògo yìí o kẹ́ẹ́sẹ̀ ń tẹ́nìkan lè dágbé bọ́lọ̀ ọba fi fún wọn á forí yẹn nìkan bíi màtá wọn nígbà wọn sì tí wọn sì dìbò ó mú màtá ṣe wá gbúrò màtá hùn ṣe gbúrò ẹnu bíbélì ọlọ́run ní yan àwọn tiẹ̀ pẹ̀lú agbára kíni o ẹnìkan bẹ́ẹ̀ ń bí ẹ̀mí tó borí ayé jọ̀ǹdẹ̀ la ẹ̀mí tó ṣe ni kò sí mi wà á porúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo iná ẹ̀mí mímọ́ wà á lanu rẹ sọ́run iná ẹ̀mí mímọ́ ooo agbára tó borí ayé ọ̀yà rọ̀ mímì kẹ́tẹ́ pé kò gbé ọ̀rọ̀ mi kọ́ máa gbé bẹ́ẹ̀ ọ̀yà àdúrà bẹ́ẹ̀. agbára tó kọ ní ayé ìlú àwọn ọmọ Amen ẹkùn ti gbà láyè pé kí n máa bá lọ mélòó la ti gbà báyìí mẹ́ta tó pé mẹ́ta ẹnu méje tẹ́ lọ ẹ ló sá o adéyanjú máa yanjú ọ̀rọ̀ yìí ọlọ́dún ìlọ máa kọ́lé ọdún ìlọ máa lo vasí àdúrà wa ti ń bẹ́ẹ̀ dáa tó wà nínú ẹ̀sọ́lù fourteen ẹ bẹ̀rẹ̀ lọ́yà fifteen ṣe ẹ ríran rí báwọn irú ojú èwo lẹ lò ṣe ní gíláàsì ni gíláàsì kan ẹyà ah, ah, sí. olúwa sì wí fún Mósè pé. ta ló pín òkun pa níyà ẹ jókòó mi ẹ mo fẹ́ kẹ́ ẹ pariwo mo fẹ́ lọ lé pẹ̀lú agbára tí lànà mi tí ọ̀rọ̀ agbára ti ṣe kíni. àpariwo orúkọ Jésù yẹn wàá máa rébọ̀ ọlọ́run àánú o yọ̀ǹda agbára tí ìlànà mi tí ọ̀sán náà fún mi ó yà àtúwẹ́. Thank you ìdààmú wo lọ́ba lọ́ba mọ́ọ́sẹ̀ ń bẹ̀ ń báyìí kí ni bẹ̀ ń bẹ̀ kí ni bẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀pá ni nàṣó tí òkun ọ̀nà sí là ọ̀tán sọ fọ́lọ́dùmarè àwọn òkú ẹ̀mí tí ń bẹ nù mí jáde àwọn kí mo pé. òkú ẹ̀mí. sọ pé díẹ̀ lẹ́ o àwọn òkú ẹ̀mí àwọn ẹ̀mí tí ò wúlò mọ́. òkú ẹ̀mí àwọn ẹ̀mí tí ò wúlò mọ́. àwọn agbára tí ò wúlò mọ́ olú àkókò ń bẹ. pààrọ̀ agbára tí ń bẹ láyé mi lónìí ọ̀yà àdúrà bẹ́ẹ̀. Amen. òkú ẹ̀mí Amen. Sáré rọ̀ sí Amen. yóò dáa fún ọ. Àmín. Ọ̀sàmì dáadáa. Àmín tán bá lóò ní rí ṣe ó fi sọmọ ọ̀dọ̀ náà. ẹjọ́ sà bí omi bá gbóhùn ọlọ́run tó sì làwọn àjọ àwọn ọmọ Ísírẹ́lì ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa ẹ̀yin èèyàn tẹ̀ mẹ́mi tí àmì mọ́kànlá bá tẹnu ẹ jáde àti fọ́ọ̀yà mọ́kànlá ẹ gbọ́ olúwa gbogbo bí ọ̀nà ti dí mọ́ yín. Ọlọ́run la ọ̀nà mi tí ò sọnù. àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín àmín fire fire fire fire fire fire fire fire fire fire fire. mo fẹ́ wí eléyìí fún ọ tọ́ ọ bá lè sàmì ẹrù ọ̀ràn lórí Ọlọ́run rẹ̀ dà. àmín kí ló dé tọrọ rẹ ń já sí gbèsè wọn pariwo fún ọ ṣé ń wélé ìṣe lè ṣe ibi ìran rí òde lórúkọ Jésù ọ̀dà kọ́lọ́ ńlá ọ̀nà fún ọ. aṣọ ègún lára rẹ lórúkọ Jésù àmì méje fáyà méje ní ọ̀la iná lára rẹ. sáré kò sẹ́ni tó ẹjẹ́ ṣọ́ọ̀ṣì tó ọ̀rọ̀ fún yín tó ọba lẹ́ni tó lẹ̀mí mímọ́ mọ́ ọba mọ̀ pé ò lè ní sùúrù mọ́ tẹ̀lé o ò hmm. ṣẹ̀wọ̀n o kí mo ló ṣe ṣé gbogbo èèyàn ni ó ṣeré lórílẹ̀‐èdè yìí o ẹlòmíì Canada ẹlòmíì Australia ẹlòmíì US ẹlòmíì eh, South Africa ẹlòmíì Ghana ń bẹ ni ẹlòmíì Kútọ́nù ni o. Mm ẹlòmíín àbújá ni ó ti ṣe rere èpè kọ́ o tọ́ǹbẹ̀ ń bì. lórúkọ jésù ọ̀nà tó dímọ̀ lónìí ọ̀nà ńlá. kí babalọ́lá mọ̀ ń sọ yìí ogun tó gbé ọ lórí òkè yìí lónìí ò ní rí mọ́. aago márùn-ún kù ṣẹ́jú méje ìnáàbà ìmọ́lẹ̀ rẹ kọ́ mọ́ yé ayé ìwọ bá wà bí tó lè jí ara rẹ tó lè mìíra rẹ tó lè sún gbogbo ọ̀fà lára rẹ kọ́ jáde ọ̀fà kọ́ jáde ọ̀fà ikú kọ́ jáde ọ̀fà ìjàmù kọ́ jáde ohun tá a dì ọmọ kọlọ̀ tú ọ gba ìtúsílẹ̀ ìwọ ikọ̀ ọlọ́run alà ọ bá là ọ́ lójú. ọba àwọn bá là ọ́ lójú. jíjẹ irú àmì mélòó àwa tá a wà bí ìjọlẹ̀ ń lọ. jíde fún ọ̀gbá mi rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ kó má ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ṣe kádùkádù ó kò lúwa ìrànlọ́wọ́ àtòkè kọ́lọ́ ń kó gbè. ọmọ tí a mà ní òní jẹ́yàn lọ́kọrin wájú yín gbẹ̀yìn láti inú ọjà ọ̀fẹsẹ̀ ní láti ìwó di ọlọ́ṣẹ́ ó sì wọ ọbẹ̀ lọ àmẹ́ bí àmẹ́ rẹ̀ wọ́n sì mú so ó ti bímọ lónìí ó ti ṣe rere lónìí ó ti ṣàṣeyọrí ẹ ó sì ń bọ̀ ó ti sọ fún gbogbo ọ̀dọ̀ máa wà lónìí àtọ̀là yóò lọ lé máa fún lówó tí ì lọ tí ì bọ̀ kí ló ń kọ kí ló ẹ̀sà ẹ̀ kọ̀ǹkankan kọ̀ǹkankan wọ́n náwó àtọ́ bá fún kò tó ọkàn jókòó wọn wò pé ṣé tí Jésù ọba wáyé báyìí mm-hmm. báwo lè yí ọba sí ìbá wa kú sí ìbá wọgbó bẹ́ẹ̀ ìbá wọgbó bẹ́ẹ̀ ń bẹ ní bàbá mo nírònú ọmọ kan wò pé ṣé lè yí ìbá pòórá ìkan tó rè máa kó lé ẹ̀dẹ̀ wo ẹ̀mí mímọ́ kó lé ẹ̀mí kó lé ẹ̀mí mímọ́ ẹni tí ń jó pẹ̀lú màmá ẹ̀ àwọn màmá màmá ẹ̀ ẹ̀yin wo ló ti kọ̀ǹdọ̀tì wájú yìí. màmá ẹ̀ ní mọ̀ gbé lọ sórí òkè ọmọ yẹn ó lè kú ń gbọ́dọ̀ kọ́ gbọ́dọ̀ kú mo ní àkú yóò ṣàìsàn mo ní àṣàìsàn ẹ fẹ́ lórí òkè kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi bí ẹni tí ń fọ́ pa ọ́ lórí tí ọba tiẹ̀ jẹ́ ọlọ́run máa gé orí ẹ̀dá. ogun èmi mo ní. níta wá gbẹ̀yìn tá a wá lò fourteen days tọ́gbà máì tọ́gbà kìíní tọ́bẹ̀rẹ̀ àdúrà èmi gan ọ̀dà mọ̀ kìí ṣe pé mo kìí ṣe pé mo mọ̀ pé kò gbàdúrà lọ́wọ́ ṣùgbọ́n iná yẹn ti wá increase. ìjọ tó ń sẹ̀rí ibi ọba jókòó sínú wọn bá kò lè rìn mọ́. kí ló ní ń wọ́ jáde látẹnu òun. ìtọ́. ọlẹ́gbọ̀n òun kan máa kó jẹ ẹ̀gbọ́n tí ń kó jẹ náà wà níbí lónìí. wọ́n wú àṣà ọlọ́run pàápàá káàárọ̀ òjíire ṣé ẹni gbogbo tí ń dàrú ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀ paraba tu nàìjíríà amapa tí ń ṣe ọlọ́run ní ń gbó lórí burúkú lé a lórí ẹ máa fìyà jẹ wọ́n sọ fẹ́ ṣàṣeyọrí. bẹ́ẹ̀ ni sórí tó o bá ti lọ́ọ́ fọ̀dà àdúrà ṣe lọ́ọ́ wọlé olóògùn kọ́ ọ máa ti bìkan débi kan gbẹ́gbẹ́ lọ kí wọ́n náà máa kọ́ ọ máa fẹ́ jẹ èèyàn wẹ̀ ẹnìkan bẹ ní ṣọ́ọ̀ṣì mi ó fẹ́ jẹwẹ̀ fẹ́ jẹwẹ̀ àfibọ́ tán fún ẹ̀jẹ̀ kò sí nǹkan kò sí sinmi fáyé o bí a lówó bí wọ́n ti ń lọ bàbá kan ló ń dúró lójú títì bàbá wa ìrántí ọlọ́run ni olójó wa ń pa òun òjò wa ń pa òun ló ń bá sẹ́wọ́ sí káà yìí ló bá sì dúró olórin díẹ̀ ló ń bá sì lọrin òjò yẹn ti pa òun ló ń bá sáré olóṣìṣì káà pé gbẹ̀lẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ kí n gbé ọ mú ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sà kì í ṣèmi mo ní ọ̀tẹlẹ̀ sí o bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ kí n gbé ọ ní bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ kí n gbé ọ ní so o lè fi ọmọ rẹ tẹ́dì kò jókòó lé ọmọ ni mo fi tẹ́dì yìí o tọba mọ̀ torí mo rí kọ́là lọ́rùn ẹ̀ mo ń jẹ́wọ́ fún ọ ni o tọba ti gbà pé kiri ti má ti gbé ọ ilé àwo làjọ ń lọ. bàbá yẹn ní ojo. ariwo ọ̀làgbà lórúkọ jẹ́ iná ọ̀làgbà lórúkọ jẹ́ tógun lé ọdẹ yìí lórúkọ Jésù pẹ̀lú orí ọ̀fẹ́ kò tún gbúrú ẹ̀ mọ́. gbogbo ohun tó kó wá sórí òkè yìí. lórúkọ Jésù. àṣẹ ní lónìí sọ́la kí wọ́n pè ọ́ pé ọgbẹ́ ayọ̀. ohun tó fẹ́ yẹn lójú olójú àràkẹ́ ọ̀pẹ́rẹ́tì ẹ̀ abẹ́ ọ̀rá wà wọ́n á sì ṣe ní iṣẹ́ àrà iṣẹ́ ìyanu tó yẹ kọ́lọ́ọ̀ṣe kọ́lọ́ọ̀ṣe láyé rẹ̀. ikú dópin láyé rẹ̀ àrùn dópin láyé rẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ ṣègbéyàwó ẹ̀rì ṣe ẹ̀yin tẹ́ fẹ́ lọ́kọ̀ ẹgbọ́ kan tí ẹ̀ ń bára mi ńlá ṣe. àmì twenty one lẹ́sẹ̀ mo sì mọ̀ pé wo ṣe dáadáa mo fẹ́ jù ní ipò tí mi máa ń èèyàn tí ó rí e. àdúsùọ́ gbogbo èèyàn tí ń bẹ ń bí ogún àgbésìgbà. àmín àmín àmín. màmá mi ló gbà ládùúgbà fún kí mo kórúkọ màmá yẹn kẹ ẹnìkan ló ní ẹgbẹ́ mi lọ́mọdé ọ̀la ní ìmọ̀ládùúgbà o lẹ́yìn àwọn ìránṣẹ́ ọlọ́run tí mo kó dání àtàwọn fámìlì mi ní ìrò pé mo pẹ̀yẹ èèyàn yìí ṣùgbọ́n àwọn kan tó wà tiwọn náà gbọ́dọ̀ pè wọ́n bí lónìí bọ́ bá lóun lówó pé ọmọ ọ̀bọ ọlọ́run máa bọ̀ ọ́ ọlọ́run àánú sì kù sí abọ́ ọwọ́ láàyè mọ̀mọ́ yà á kàn wò mí sòsòsòsò èsì awúsá mo nígbà ní mi ìdílé awúsá rí èsì èsì èsì tápá ó tún béèrè ìlú kan ṣé ègùn kọ́ ni ọ́ sáà tí a ń dá akọyin èsì èèyàn ni ṣùgbọ́n wọn ò kíà ṣùgbọ́n awúsá ti kíà báyìí eegun gan ti le tó bá rí bẹ́ẹ̀ tádùá yẹn bá ṣe mọ́ mi lára kò sá fún yàn kiri ni o hmm. lọ sinmi ṣùgbọ́n ẹ̀mí tí ń jí ìsinmi ti wọlé ojú iná kì í ní sinmi ọ̀sọ́lá hmm. adáláyìn láàrin ìyẹn ọmọ ọlọ́run ọtí ọlágbójú ó ti gba ojú iná kì í ní sinmi gbàǹbà ń sinmi mi lálàáfíà gbà ní èrò oorun sùn mọ́ kìí ṣe ta ìsàn mọ́ o níjọba tí ara máa ro mí máa ní ògùrú ògùn òní bí n bá wá tún á lo ògùn á tún rí àtì ògùn wa o ògùn dáa ṣùgbọ́n kò sí fọ́lẹ̀ kí mo ní òsì fún kò sí fọ́lẹ̀ mo yẹ dání tó ọba délé kọ́ lọ kàwé òwe orí kẹfà ẹsẹ̀ kẹfà ó ní ọ̀lẹ ó ti sùn pẹ́ tó àkàwọ́ díẹ̀ láti sùn òrùn díẹ̀ sí òpè díẹ̀ sí ó kíni má òsì òsì òsì òsì má yóò jálẹ̀ àwọn ará bílómi kò sí láàrin wa. ọ̀pá láṣẹ lórúkọ ẹ̀ẹ́dẹ́gì rèé o báwọn ọmọ rẹ bá rí àmì mọ́kànlá fáyà mọ́kànlá ṣe gbogbo yín iná àpèsè ògo àpèsè àánú àpèsè àárọ̀ gbogbo wa lórúkọ yìí.